والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الايمان فكفارته اطعام عشره مساكين من اوسط ما تطعمون اهليكم او كسوتهم او تحرير رقبه فمن لم يجد فصيام ثلاثه ايام ذلك كفاره ايمانكم اذا حلفتم واحفظوا ايمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون إنه آية الله بلا دعوة أنسي على إسمع نكبا إبورا إبورا ومن واي لا تفي صويبي kò sí tàbí ṣùgbọ́n pípín yìí ó se nǹkan kan àbí èèyàn ní í ṣe èèyàn ọlọ́run ọba tó ga jù èèyàn fi búra láti mú kẹ́ni téèyàn ń bá sọ̀rọ̀ ọmọ dájú wípé ntẹ̀yàn lòun ó ṣeun èèyàn ó ṣe náà ni àbí sọ pé òun ìbúra ipò tó wà nínú òfin ṣẹ̀ríà ó ga púpọ̀ débi wípé ṣẹ̀ríà kà kún ọ̀kan nínú ìjọsìn eléyìí tá a gbọ́dọ̀ gbé lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣe sọláàt fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run. èèyàn sì gbọ́dọ̀ gbà àwẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n èèyàn gbọ́dọ̀ sí hajj fẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ́n bẹ́ẹ̀ náà ni ṣẹ̀ríà ka ìbúra ọ̀kan nínú ojú pọ́nà ìjọsìn fọlọ́run ọba wa torí ẹ̀ ló ṣe wá nínú hadith léyìí tó gúnrégé alayhi wa wọ́n ní man halafa bi ghayri Allah faqad kafara aw ashrak ẹnikẹ́ni tó bá fi nǹkan míì tó yàtọ̀ sí Allah tó bá fi búra onítàn ó ti ṣe kèfèrí sọ́lọ̀ àbí ó tiẹ̀ ti ṣẹbọ sọ́lọ̀ tó bá yẹ pé Ànábì sallallahu alaihi wa sallam olóbá sọ wípé àbí ó ti ṣẹbọ sọ́lọ̀. hadith yìí túmọ̀ rẹ̀ ọjà sí enikeni ẹnikẹ́ni tó bá fi nǹkan míì tó yàtọ̀ sí Allah tó bá fi búra onítàn ti ṣe kèfèrí sọ́lọ̀ ó tiẹ̀ ti ṣẹbọ sọ́lọ̀ yẹnni pé tó wáá kó ànábì ló sọ pé àwọ ẹ̀ṣọ́ràkà ṣùgbọ́n tó bá pé ọ̀kan nínú àwọn ẹni tó gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí wá òun ló ń ṣeyèméjì láàrin méjèèjì pé òun làǹẹ́bì sọ mẹ́ẹ̀. só ti ṣe kèfèrí ni tàbí ó ti ṣẹbọ sọ́lọ̀ níwò pé ọ̀kan nu méjèèjì lànà lè wí kọ́mọ́bà á jẹ́ pé yọ sọ̀kan kò ní wí kejì kọ́ á lọ jásí pé kejì lànà lè wí nínú fa ló fi wá kó méjèèjì papọ̀ ajẹ́pẹ́tọ́ bá pọ̀ kan nínú àwọn tó gbà wá ló sọ bẹ́ẹ̀ á sọ pé ẹnikẹ́ni tó bá fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́n bá búra onítọ̀hún ó ti ṣe kẹfìrí sọ́lọ̀ tàbí ó ti ṣẹbọ sọ́lọ̀ èwo ló wá da nínú méjèèjì tó sì tún da nínú méjèèjì. ẹ rí ọlọ́run bá fi ń yé wa nínú àyà yìí oríṣi ọ̀nà tí ìbúra pín sí àti wípé kí láà máa fi ṣe ìtanràn ìbúra wa nígbà tá a bá búra lórí ipá ṣe nǹkan kan tá a padà ṣe bàbá búra páàní ṣe nǹkan kan tá a padà ṣe a sì ti fi orúkọ ọlọ́run ọba àti fi síwájú a fi kan ìbúra a fi kan ọ̀rọ̀ wa nípa ìpèntà aláṣẹ àṣẹ náà ni èyí tá a láàní ṣe àní ṣe náà ni orúkọ ọlọ́run sì dàbí orúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run báwo ló sì wáá dárúkọ ọlọ́run pé ṣe tó sì ṣe báwo ló sì dárúkọ ọlọ́run pé ní ṣe tó sì wá padà sí tọ́wọ́ lọ bẹ́ẹ̀ eléyìí ni tọ́lọ́ ń ṣàlàyé fún wa nínú àyà yìí. a sì ti mà wípé nǹkan tó jẹ́ máa ìbúra nínú ṣẹ̀ríà Islam ìyẹn nínú fiqh a ẹ̀kọ́ kan tó dá dúró gédégbé ni pẹ̀lú àìmọye òfin àìmọye ìlànà tí ń bẹ nínú ẹ̀ a sì máa rí nínú àwọn tírà fíkì wa gbogbo nípa ẹni tó jẹ mọ́búra wọ́n á máa papọ̀ pẹ̀lú ìlérí iná náà sì máa ń sọ yìí pé kìtàbùl aymani wan nudhur kìtàbùl aymani wan nudhur yẹn ni pé nùtírà yìí o á sì àlàyé ń tọ́jà má ìdájọ́ búra á tún á sì àlàyé ń tọ́jà má dájọ́ ìlérí. ọlọ́ni la yu'akhidhukumullahu billaghwi fi aymanikum èyí tó já sí ìsọkúsọ nínú àwọn àbúra yín ọlọ́run ọba kò ní í ti torí irú àwọn àbúra bẹ́ẹ̀ fìyà jẹ yín ń bẹ nínú ìbúra èyí tó máa ń já sí ìsọkúsọ àlàyé rẹ̀ ọ̀wà èyí tó bá já sí ìsọkúsọ nínú ìbúra yín ọlọ́run ọba ò ní ti torí rẹ̀ fìyà jẹ o eléyìí ó ń tọ́ka sí bí àánú ìkẹ́ ọlọ́run bó ti ṣe fẹ̀ tó gbòòrò tó lórí wa léyìí tí ó bọ́ sábẹ́ ìsọkúsọ nínú àwọn ìbúra tá à ń bá ń ṣe àní tìtorí rẹ̀ jìyà walakin yu'akhidhukum bima aqadtumul ayman ṣùgbọ́n ìtọ́nà ọba wa tí ó máa tìtorí rẹ̀ fìyà jẹ nínú àwọn ìbúra yín òun náà ni ìbúra tẹ́ ẹ ṣe tọkàntọkàn ìbúra tẹ́ ẹ ṣe tọkàntọkàn ìní ọlọ́run ọba ó ti torí rẹ̀ fìyà jẹ yín ááyà yìí ó fi hàn wá wípé lọ́gùwòlìyẹ̀mí kẹ́ẹ́ bá láàyè rẹ̀ ó ti ṣe wá èyí tó já sí ìsọkúsọ nínú àwọn ìbúra òun náà ni ìbúra tá a ṣe ṣùgbọ́n tí èsè tọkàntọkàn orí ahọ́n lásán gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ kan tí ó bá jáde lẹ́nu rẹ̀ wàláhì ó wà ń bẹ̀ náà. ẹni tó já sí pé gbogbo ọ̀rọ̀ tí ó bá ti sọ wàláhì ó wà ń bẹ̀ náà ni. tọ́ gbogbo ẹni tọ́rọ̀ rẹ̀ bá ti rí báyìí. wọ́n ní sọ ti jẹun wàláhì mo ti jẹun ṣé ẹ sì lọ lónìí wàláhì á lọ lónìí kí wọ́n á lọ rí sí wàláhì rí nǹkan kan sí so ó ti wà àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ fẹ́ kí gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu rẹ̀ yóò ní kíni yóò ní ìbúra nu ìbúra irú eléyìí wọ́n ń pè ní ìbúra. tó torí ahọ́n lásán jáde ṣùgbọ́n tí kò dọ́kàn. eléyìí jẹ́ àlàyé lọ́gùl yamin kẹ́ ẹ bá yà ti ṣe ṣàlàyé rẹ̀. náà sọ pé alukur'an máa ń ṣe àlàyé ara rẹ̀. ìyẹn ni pé bàbá forúkọ ọlọ́wọ́n bá búra lórí ahọ́n lásán tí ò dọ́kàn wa wọ́n ń pè léyìn ní ìbúra tó já sí ìsọkúsọ. So ọlọ́wọ́n bò ní tìtorí rẹ̀ fìyà jẹ wá báwo ni tó tẹ ẹ̀rí mami rẹ lánàá wàláì rí wọn ó sì rí wọn èèyàn tó ti yàtọ̀ ó ti yàtọ̀ sápèjúwe alákọ̀ọ́kọ́ tá a mú wa ó ti yàtọ̀ sápèjúwe alákọ̀ọ́kọ́ tá a mú wa torí pé. ẹni tó bá sọ pé wàlọ́ọ̀hì ń lọ léèwé ń jẹun ń tí gbogbo sì já sí òdodo ti ń jáde lórí ahọ́n rẹ̀ yẹn á kà sí ìsọkúsọ nítorí wípé ó ti mọ́ la pé kò lè wí nǹkan kan láyé yìí láì fi sí ìṣesí yìí ó wà fáwọn èèyàn oríṣi kan lápèjúwe àwọn lárúbáwá táwọn agbọ̀nbì kan táwọn ilẹ̀ lárúbáwá Sudan gbogbo ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá fẹ́ báyàn sọ níṣẹ́ ni wọ́n máa sọ pẹ̀lú pé wallahi wàláhi sanara wàláhi sanafàl eléyìí túmọ̀ sí pé gbogbo táwọn bá ti wí wàláhi wàláhi wàláhi náà tọ́ba wa lọ já sí wípé ń tá a pé wàláhi lé lórí kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe búra lé lórí eléyìí tún ti yàtọ̀ sí èyí tó ṣẹlẹ̀ eléyìí náà wọ́n tún kó náà ní kíni lagwul yamin ìbúra tó náà tún já sí ìsọkúsọ lọ́dọ̀ ìmáàmù Malik rahmatulahi alayhi àtàwọn olùmọ̀mí. torí ẹ ẹni tó bá wá búra tó ṣe wallah lórí nǹkan kan eléyìí tó jẹ́ pọ́ ṣẹlẹ̀ ó wá ṣe wallah lórí pé kò ṣẹlẹ̀ ẹni tó pe wallah lórí nǹkan tí kò ní í ṣe tó sì búra lé lórí pé òun ó ṣe é à ń pèlè yẹn ní lọ́gùl yẹmín téèyàn bá wá búra lórí irọ́ ńkọ́ téèyàn bá búra lórí irọ́ téèyàn sọ pé wọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀ kò sí ṣẹlẹ̀ wọ́lọ́ ó ṣe bẹ́ẹ̀ kò sì ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n lẹ́nikẹ́ni tó bá ṣe báyẹn ó ti ṣe al-yaminul ghamus ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n ló ti ṣe al-yaminul ghamus ìbúra ilé tí máa rí yàn abọ́nú náà jahannam. ọlọ́run lòun ò ní fìyà jẹ lórí ìbúra tẹ́ ẹ ṣe eléyìí tó já sí sọkúsọ ṣùgbọ́n ètò wọn máa fìyà jẹ lé lórí. Lo, nínú àwọn àbúra òun náà ní ìbúra eléyìí tó bá ti ọkàn yín wá ìbúra tó bá ti ọkàn yín wá ọlọ́run ni lòun máa fi ìyà jẹ yín lórí ẹ̀ tẹ́ bá wá búra ní ìbúra tó ti ọkàn wá eléyìí tẹ́ ẹ lè ti torí rẹ̀ jìyà ọlọ́run á ṣàlàyé wípé ìtanràn rẹ̀ ìtaràn àbúra tẹ ẹ bá ṣe pẹ̀lú orúkọ ọlọ́run ọba tọ́jẹ́ ìbúra tó ti ọkàn yín wá fakassaratuhu it'amu 'asharati masakin ìtaràn rẹ̀ onáníkẹ́ fún aláìní mẹ́wàá kẹ́ fún min awsati ma tut'imuna ahlikum nínú oúnjẹ. eléyìí tó jẹ́ abọ́ọ́dé láàrin oúnjẹ tẹ̀yìn máa fún àwọn mọ̀lẹ́bí yín jẹ kìí ṣe tó wọ́n jù kìí ṣe tó dínwó jù irú rẹ̀ lẹ́sùn aláìní mẹ́wàá jẹ ọ̀hún kẹsùọ́ tó hùn àbí kẹ́ ẹ dáṣọ sí wọn lọ́rùn àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn aw tahriru raqaba tàbí kẹ́ bọ́kùn lọ́rùn ẹrú kẹ́ ẹ sọ́dọ̀ma faman lam yajid ẹni tí o bá rí kan ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí fa siyamu thalathati ayyam kó nítàn ọgbàwẹ̀ ọjọ́ mẹ́ta dhalika kasaratu aymanikum idha halaftum eléyìí ní ìtanràn àwọn àbúra yín ní gbogbo ìgbà bá búra tẹ́ kùnà láti mú ntẹ búra lé lórí ṣẹ. كذلك يبين الله لكم واحفظوا أيمانكم اسوا ما برايو كذلك يبين الله لكم آياته يا بلان تسين سلاي فين بي يا لو سين سلاي يا رفني لعلكم تشكرون كلبا جاء ان يعني توما بيرو الله الإمام ابن جرير الطبري رحمه الله تعالى أقبجاري نينو تفسير لاتي عبد الله بن عباس رضي الله عنهما يكوكي نوفا إن سببي طالما باتي توري رسوايا يكالي واني أسأل نكبا وين تنوى سلا النبي صلى الله عليه وآله وسلم tó ń ṣèwádìí lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ nípa àwọn ìjọsìn eléyìí tí máa ṣe nídàkọ́ńkọ́ tẹ́nìkankan nínú àwọn ọ̀mà nípa rẹ̀ báyà wọn náà àwọn sojú kòkòrò láti máa kọ́sí ànábì sallallahu alaihi wa sallam nínú àwọn ìjọsìn yìí nígbà táwọn ìyàwó ànábì ṣàlàyé fún wa irú àwọn ìjọsìn wọ́n dàbí ìgbà tí wọ́n fojú kéré rẹ̀ wọ́n ní kò lè má jẹ́ bẹ́ẹ̀ torí pé ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run ti ṣàforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó síwájú àti èyí tó gbẹ̀yìn ìdínà táwọn ìjọsìn ti ń ṣe nílé fi jẹ́ kékeré torí ẹ̀ apá kan nínú wa àwọn sọ pé àwọn ò ní fẹ́yàwó máa ọ̀ àwọn ò ní fẹ́yàwó láàyè táwọn a sì rí nínú wa. ẹni tó lòun ò tún ní jẹran mọ́ lẹ́yìn tí wọ́n wí báyìí yìí hàn wá pé wọn ṣàdédé sọ pé àwọn ò ní lóbìnrin láyé àwọn ò ní jẹran mọ́ láyé bí ó ṣe pé wọ́n tún búra pẹ̀lú ẹ̀ pé wàlọ́hì ànífẹ́yàwó wàlọ́hì wọ́n ti wá búra anabi sọ fún wa pé. èmi ni mo bẹ̀rù ọlọ́run jù láàrin ni mo sì páyà rẹ̀ jù lọ́ba wa rí bẹ́ẹ̀ èmi tí mo jọ́ga yín mo níyàwó mo ń sì máa jẹran mo máa gbáwẹ̀ mo máa sínú mo máa jí kírun lóru mo máa ń jí ṣe sọ̀láàtù lóru mo sì tún máa padà sùn táwa lẹ́yìn fẹ́ wọ́n rí i pé àwọn ti ṣe àgbèrè àwọn ti sàrékúndá póòlù àwọn ti wá ṣe nísìn a sì ti fọlọ́n búra lọ́lọ́run aṣọ àyà ìkàlẹ̀ wípé èyí tó bá já sí sọkúsọ nínú àwọn àbúra yín àní tìtorí rẹ̀ fìyà jẹ yín o èyí tá a máa tìtorí ẹ̀ fìyà jẹ yín nínú àwọn àbúra yín náà ní gbogbo òbúra. eléyìí tẹ́ ẹ bá ṣe tọkàntọkàn gbogbo òbúra eléyìí tẹ́ ẹ bá ṣe tọkàntọkàn ìlọlọ́wọ́ ọba ọmọ ti torí rẹ̀ fìyà jẹ yín ọlọ́run sì ṣàlàyé fún wa ipe ńgbà tẹ́yìn tí wàá búra tọkàntọkàn tẹ́ ẹ lérò pé ńtọ́ da lẹ́ ń ṣe ńgbà tẹ́nìkan lòun ò ní fẹ́ yàwó tẹ́nìkan nu yín tó sì lòun ò ní jẹran mọ́ ńgbà tẹ́nìkan lòun ò tẹnìkan lọ́wọ́ ní jarama mọ́ ẹ má lérò pé ń tó dáa náà lẹ́ búra lé lórí o ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ padà sídìí ṣíṣe ń tọ́tọ́ ẹ padà sídìí ṣíṣe ń tó yẹ kẹ́ ẹ wá lórí ìbúra tẹ́ ẹ lórí ìbúra wọn lẹ́nìkan bí Sa'id ibn Jubair radiyallahu anhu ó bi léèrè nípa àyà yìí wípé kí ni túmọ̀ ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nínú àyà yìí nípa ṣíṣe ń tá ìtaràn lórí àwọn ẹ̀ṣẹ̀ wa lórí àwọn ìbúra wa Sa'id ibn Jubair wọn wá ní kó ka àyà tí ń bẹ níwájú ẹ̀ àyà tó síwájú ẹ̀ níbi tí Ọlọ́run ti sọ yìí pé ya ayyuhal ladhina amanu la tuharrimu tayyibati ma ahallallahu lakum apẹ̀yìn olùwàgbọ́ òdodo wípé ẹ má sọ àwọn nǹkan tó dùn tó dáa èyí tí Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ má ti ka ara yín sọ́dẹ̀ ìwọ̀ fúnra yín o wọn láyà yẹn ó ṣe déédéé tí àwọn sàbẹ ṣe ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wọn kí wọ́n fẹ́yàwó àwọn láwọn ò ní fẹ́yàwó má ó ṣe lẹ́tọ̀ fún wọn kí wọ́n jẹran àwọn láwọn ò ní jẹran má wọ́n sì ti fọlọ́run búra lórí bẹ́ẹ̀ ọlọ́run ṣe wàá sọ àyà tó tẹ̀lé kalẹ̀ wípé ayé bá a mọ̀ ọ́ tẹ́ bá ti wá fọlọ́run búra lórí pẹ́ẹ́sì nǹkan kan nínú tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ fún yẹn sọ́dí ìwọ̀ àjẹ́ yìí pé ọ̀nà tẹ́ ẹ máa gbà ní láti fi ṣe ìtaràn lórí àwọn àbúrò ayín tẹ̀ ń bá ń ṣe. tọ́ àyà yìí a rí i pé nínú rẹ̀ ọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa nípa pòun ní fìyà jẹ wá lórí ìbúra tá a bá ṣe láì jẹ́ wípé ìbúra yẹn dọ́kàn èyí tó bá dọ́kàn ònìyà ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo ìbúra tá a bá ṣe tí ò dọ́kàn wa òfin kankan ọ̀rọ̀ mọ́ àti pẹ̀lú eléyìí ètí ò bá ti dọ́kàn eléyìí àwọn ń pè ní al-yamin ìbúra ni eléyìí tó já sí ìsọkúsọ. So náà lè tó ṣe pé kàn máa jáde lórí ahọ́n nígbà tí èèyàn bá ń sọ̀rọ̀ láì jẹ́ pọ́ dọ́kan rẹ̀ Aisha ọlọ́run ọba kó yọnu sí ó ní anabi sallallahu alaihi wa sallam wọ́n tún máa al-yaminu lọ́wọ́ wípé huwa kalamu rajul fi baytihi la wallahi wa bala wallah lọ̀rọ̀ tí èèyàn ń sọ nílé rẹ̀ tẹ́lá ti bá a sọ̀rọ̀ tó ní láà kò rí bẹ́ẹ̀ wàláhì àbí tẹ́lá bá a sọ̀rọ̀ tó ní bálà bẹ́ẹ̀ lórí wàláhì sọ eléyìí ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu láì jẹ́ pé èèyàn ní lọ́kàn wọ́n ní ni wọ́n ń pè anabi sallallahu alayhi wa sallam ó ní ní aliyaminu náà ni imaamu shafi'i ló ṣe túmọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ yòókù. wọn ní lọ́gùlì ẹ̀mín òun náà ní kéèyàn ó búra nípa nǹkan tó ti rí kọjá àbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí bóun ti ṣe rò pórí kọ́ wá jẹ́ pé bó ṣe rí òrì bẹ́ẹ̀ nítorí ti ṣẹlẹ̀ wọ́n búra pé báyìí lórí ṣùgbọ́n nígbà tí wọ́n wádìí wọ́n rí pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èrò tiẹ̀ ni pé bẹ́ẹ̀ lórí àwọn olùmọ̀ yòókù sọ pé eléyàn ni wọ́n ń pè ní lọ́gùn olèmí bí àpèjúwe kọjá pé èèyàn rí i pé àwọn ọmọ wọn ń gbá bóúnjẹ ká lálẹ́ sọ ẹ wá sọ pé abọ́ oúnjẹ eléyìí táwọn máa ń gbé ká yẹn ọ ń tọ́ka sí wípé àwọn ọmọ ti jẹun nù kó sì wá ṣẹlẹ̀ wípé àwọn ọmọ ò jẹun ìwọ fi abọ́ tí wọ́n ń gbé ká ó fi sẹ̀rí lórí wípé tí ò bá jẹ́ kí wọ́n jẹun kí wọ́n ń gbá abọ́ oúnjẹ ká sí. ẹnìkan á ń bi ọ léèrè pé sáwọn ọmọ yẹn ti jẹun bí ó ní wàláhì wọ́n ti jẹun wàláhì wọ́n ti jẹun làwọn ọmọ bá ní àjẹun ìwọ sì ti fọlọ́run búra lórí pé wọ́n ti jẹun eléyàn wọ́n ń pè ní logwol yẹmi ìbúra tó já sí ìsọkúsọ ìdí tó eléyìí tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn ní gbẹ̀sẹ̀ kò sì sí ìtanràn kan fún un nítorí pé tí wọ́n rò ní búra lé lórí kó tó wá ṣẹlẹ̀ pé tó ṣẹlẹ̀ ńkọ́ kò rí bí ti ṣe rò ọlọ́run ní fi àjẹyàn lórí bákan náà ní tó ń lọwọlọwọ orí wọlé àwọn àwọn wọ́n dà wọlé tẹ̀lé kìràkìtà ẹnìkan wá ń bi ọ pé tó lórí orílẹ̀-èdè ti wọlé ni oníwàláì ó ti wọlé torí pé ìwọ ń rò pé tí ọba àjọ lórí orílẹ̀-èdè adúrú sọ́jà tọrọ tẹ̀lé ni tó wọlé tọrọ tẹ̀lé lẹ́yìn adúrú sọ́jà tó ti síwájú tí ọba àjọ olórí orílẹ̀-èdè kí wọ́n á làwọn sọ́jà fẹ́ pọ̀ tó bá ń ṣe lọ́padà wàá hàn sí ọ wípé igbákejì olórí orílẹ̀-èdè ni so ìwọ sì ṣe so eléyẹn wọ́n ń pè ní lọgùwọl yẹmí ìbúra tó padà já sí ìsọkúsọ kò sí kàfàrà kan eléyìí téèyàn ṣe lórí rẹ̀ eléyìí ọwá nínú ọ̀rọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ó ní lọgùwọl yẹmí ó náà ní kéèyàn búra lórí nǹkan kan pé báyìí lórí kọ́ padà wá hàn pé kò rí bẹ́ẹ̀ èèyàn búra lórí nǹkan kan pé báyìí lórí kọ́ padà wá hàn pé kò rí bẹ́ẹ̀ kéèyàn wọ kéèyàn wá rí nǹkan kan ó dúdú lórí ó funfun lọ́rùn kéèyàn máa wá sẹ́ wàláhì tọ́lọ́ pípé ẹyẹ kánákáná ni kéèyàn wá débẹ̀ kéèyàn bá ọgbẹ́ sí bátìrì àbí bátìrì náà ṣiṣẹ́. tọ́ ìyẹn ti ṣiṣẹ́ wípé ẹyẹ kánákáná ni wọ́n bá sì dé wúrẹ́ ni eléyìí tó ṣe wípé ọjà sí ìsọkúsọ kò sí kan lórí ẹ̀ orí kí wọ́n ń kọ́ ilé kan wọ́n ń wọn yara yọ yàrá nú ẹ̀ ogiri sá mọ ògiri náà ni ògiri mẹ́rin ó ti wá wò ó sì rí i pé àwọn tí ń wá mùsùlùmí ni wọn lọ́wọ́ ní à wàláì ni wọ́n ń kọ́ adúpẹ́ sọ́lọ́n pàtì ẹ̀ ní mọ́ṣáláṣí ládùúgbò yìí kọ̀pẹ́ kò jìnnà ní wọ́n sì ń kó kaṣú kọ́ ẹ̀rí nǹkan gbà tó ṣe pé gbà tó wà rí máa ṣe kọ́ lórí gun mẹ́rin tó sì rí pé àwọn mùsùlùmí ni ó ní à ah, eléyìí ò lè jẹ́ nǹkan kan àfi mọ́ṣáláṣí pàápàá jùlọ kò sí mọ́ṣáláṣí kankan ládùúgbò ẹni tó bá sẹ́rù rẹ̀ tó ṣe wàllá irú rẹ̀ kò dáràn ṣùgbọ́n ìbúra eléyìí tó ṣe wípé téèyàn bá ṣe é òun lèèyàn máa ti torí rẹ̀ lèèyàn máa ṣe ìtaràn òun náà ni ìbúra tá a bá ṣe tọkàntọkàn lórí nǹkan tí ń bọ̀ nǹkan yẹn ò tí ì dé ọwọ́ so ìbúra méjì nìyẹn máa ń ṣètàràn fún un Islam ó ní wọ́n ń pè ní ìbúra eléyìí tó ṣe pé atankoko nítorí pé ìní jẹun lálẹ́ yìí ìyàwó rẹ̀ dánú bí ọ ọwọ́ awò pé kí ló lè sí báwí òórí nǹkan kan tọ́tayọ wípé òní jóúnjẹ tó sì kalẹ̀ lọ ìwọ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣe bí para rẹ̀ tó ti gbàgbé pé owó òun lòún fi ránjẹ lé yéé bàbá ìyàwó nìyàwó ti lọ mú oúnjẹ wá. ntọ́ wa ń bínú sóúnjẹ ara rẹ pò ní jẹ sọlọ a sọ ipò ní jẹun ni wọlọ́ọ̀hì wọlọ́ọ̀hì ní jẹun kò burú aago mẹ́wàá lù ọ̀ jẹun aago mọ́kànlá ń lù inú rẹ sí ní fún ọ tọ́ ọba ronú pé ẹ bí bá sọ̀rọ̀ tí wọn jẹ ẹ ń bọ̀ ló sí tẹ́lẹ̀ ti ní ẹ ni ó sì padà ọ gbọ́dọ̀ sí so eléyìí ó lórí tí wípé o ò ní ṣe ṣe eléyìí wọn gbọ́dọ̀ nípa rẹ̀. bákan náà búra kóhun ṣe kó sì má padà ṣe ṣe eléyìí èèyàn tún ṣe tanra nípa rẹ̀ lápèjúwe èèyàn sọ pé wàláhì màá ra oúnjẹ fún ọ tó bá di èmi ni màá oúnjẹ rẹ láàárọ̀ ọ̀la wàláhì táǹbì kó ṣe òun ti fọkàn sí pé ẹ ṣàdéhùn ẹ sì pàdéhùn torí mùsùlùmí máa pàdéhùn ni tọ́ nígbà tí ó tó àsìkò tó yẹ kí ọ̀rá ń jẹ fún bàbá fàdúrò owó oúnjẹ tẹ ẹlẹ́sàn kọ́ à tí wọn bá lóun ó ṣe nǹkan tí bàbá tún ṣe máa ń kọ́ kí ló ṣe ṣe bọ́lá ń sọ pé ma ala al-muhsinina min sabil àfàyè bá wílẹ̀ fún yín lórí àwọn olùṣe dáadáa ẹ́n lópin ìgbà tó lùṣe dáadáa ọba fọlọ́n búra pò ń ṣe ni òsáyè bá wí ṣùgbọ́n wọn ti fọlọ́n búra pò ó ṣe ó sì padà ṣe má ó di ọ̀ràn yẹn lórí rẹ kó ṣe tààrà ó di ọ̀ràn yẹn lórí rẹ pé kó ṣe tààrà irú eléyìí á ní kó ṣe ìtàrà sọ eléyìí jẹ́ ìbúra eléyìí jẹ́ yẹn máa ń ṣètàrà lé lórí. tí wọn náà bá sì wò nínú ìgbésí wa ó rí i o ti dáràn aru rẹ̀ púpọ̀ nínú ìgbésí ayé rẹ̀ àìmọye nǹkan lo òní ṣe tó padà ṣe tó ń sìn fọlọ́ ń búra àìmọye nǹkan ló sọ pé ó ṣe tó ṣe èyí tó sì lóòní ṣe tó padà ṣe ọ̀pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ tó wọ́n ló sọ yìí pé. fún títì tí wọ́n ti kànga yìí tó ń sànù wọn tó wọn pọnmi kànga wọn mu fún títì tí wọ́n á ti lónìí pẹ̀lú àgádágodo wọ́láhì ó tún débẹ̀ pọnmi má ẹ wo bí ṣe ń ṣera rẹ̀ sákọ̀jìyà ó ní kànga tiẹ̀ tó wọn sọ pé ń sànù wọn fún fífa àgádágodo tì àgádágodo tì lónìí ó tún débẹ̀ mú mi má tọ́ ọlọ́run mú ọ. òjò ọ̀rọ̀ ọwọ́ omi lọ síwá ọwọ́ lọ sẹ́yìn kò sómi nu gbogbo kànga mọ́ ibi tó wá ti búra pò ní lọ pọnmi mọ́hún ọlọ́run ní kómi ó kún bẹ̀ dẹ́múdẹ́mú àwọn ẹrú ọlọ́run á kún bẹ̀ lọ́ba lọ pọnmi bẹ̀ kó burú pọnmi ó sì kàfàrà ó sì tàràn tọ́ bẹ́ẹ̀ náà ni ìyá ìyàwó rẹ̀ sí ọ oníwàlúwà ní kí yóò fọ́ mọ́ ní ní kí má. kò burú àsójú ò tí ì rinjú ni ojú rinjú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì tẹ̀ ń jọ ń lọ ah màmá ẹkú kalẹ̀ ẹkújọ́ mẹ́ta o ìwọ bá sunu dúdúdú nígbà tí ojú rẹ̀ àtìyá ṣe mẹ́rin merin. kalẹ̀ omi náà ń kíyìn o ni o ah ẹlẹ́yìn ó ṣe tara àìmọye irú ẹ̀ tó ti sínú ìgbésí ayé ọ sọ pé aago yìí fún jíjẹ tí ń jẹ ọ lọ́wọ́ òtún ní fi sọ ọmọláyé

bákan náà oríṣi kejì òun náà lè tá pè ti ń sàn lórí ahọ́n rẹ bíi tọ́ gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ wàláhì wàláhì sọ èrò à ń pè ní lọ́gọ́lì ìbúra tó sí ìsọkúsọ àbí kọjá sí nǹkan tí wọ́n rò pé bẹ́ẹ̀ lórí tí nǹkan ti ṣẹlẹ̀ tipẹ́ àbí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọwọ́ padà ṣẹlẹ̀ pé kò rí bẹ́ẹ̀ ni wàláhì bẹ́ẹ̀ lórí ó sì padà hàn pé kò rí bẹ́ẹ̀ eléyìí ń pè ní ìbúra tó já sí sọkúsọ kò sí tàràn kankan lórí eléyìí oríṣi kẹta wá wà ni wọ́n ń pè ní aliyamin ìbúra eléyìí ni ìbúra eléyìí tí máa mú ni ná. onáà ní kéèyàn ọmọ ọmọ fọlọ́n búra lórí irọ́ gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ lónìí ọjà tó ra náírà mẹ́ẹ̀ẹ́dógún ọmọ asẹ́ wọlọ́ọ̀hì tọ́lọ́ọ̀hì ìpọ́gbọ́n náírà lọ rà á iye tá a rà náà la fẹ́ tà á kọ́lọ́ọ̀n lani nínú àtàsọ́ọ̀tì hmm? tí ì bá ṣàìtọ́ ọjà tí mo ní paṣẹ́wó màdáàmù òun ọ̀bá ti tà bẹ́ẹ̀ subhanallah ó sì ń sẹ́ wàláì lórí irọ́ ọmọ pé irọ́ ló ń pa ń sìn pé wàláì ẹni tó ti wọlé tó tún á jáde ìyàwó wa ní síbẹ̀ wọlé lẹ́ẹ̀kan ní wàláì tàláhì wọlé la hawla wala quwwata illa billah wọn ń pè ní aliyamin algamus ìbúra tí mú ni wọná wọn wá sàdédé pè ní gamus nítorí pé tógún mísù sahibaha fi jahannam ima rie ń rí ẹni tó si na jahannam tori rí rè hàn ní. láti idinu irú rẹ̀ tó pé tó bá ní kó búra ẹni tó ń búra fún yóò tún máa èméjì. pèsè lórí òótọ́ sì ni wàláhì tó ń torí pé kò gbogbo ti mọ kékeré ni àyìnbáyé wàláhì tàláhì tí gbogbo ẹja sí rọ. àbí èèyàn mélòó ló lè búra gẹ́gẹ́ yìí náà ti ṣe màpẹ́ yìí náà máa parọ́ rẹ̀ náà ni à ní kálukú kó ìpá náà ṣe máa parọ́ orúkọ ọlọ́run búra bẹ́ẹ̀ náà ló náà parọ́ fún ọ ìdínú nígbà tí ẹnìkan wọn ló ni ọ dá àwọn ilé iṣẹ́ lẹ̀ lóríṣiríṣi tí àwọn òṣìṣẹ́ rẹ̀ ti wá ṣẹ̀ tí ń fẹ̀sùn pé wọ́n jí òun lówó kàn mùsùlùmí irú oríṣi mùsùlùmí táwọn yorùbá máa jẹ́yìn tẹ́kọ̀ kọ́ lásán ni yọba lọ gbógun jáde pé kí wọ́n fi ògùn búra ha ẹnìkan wá bí léèrè náà àwọn òṣìṣẹ́ ńjọ́ kan pé ogún ogún tẹ̀tí ẹ máa lọ gbé jáde pé ká fi búra yín kọ́ ó ní a ṣé ta bá ní kẹ́ sọlọ́n búra ẹ̀ sòótọ́ ni ṣebógun náà lẹ́ ń bẹ̀rù la hawla wala quwwata illa billah torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n yìí tinú láti fi ọlọ́run ọba búra lórí irọ́ wọn ò tiẹ̀ ká pín sẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé gbogbo wàláì ti ń jáde lẹ́nu àwọn èèyàn lónìí ẹ̀ wọn náà mọ̀ wọn ó rí ọbọ náà jahannama ni so eléyìí ó túmọ̀ sí pé ó léwu pípọ̀ ká máa fi orúkọ ọlọ́run bá búra lórí irọ́ ǹjẹ́ tá a bá fẹ́ búra níbúra tá a pè ní ìbúra tí máa tọkàn wá eléyìí tó ṣe pé tá a bá láṣe tá a padà ṣe á sì tàràn tá a bá sì láàní ṣe tá a padà ṣe a gbọ́dọ̀ ṣe tàràn. báwo ni ìbúra yóò ṣe wáyé ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú orúkọ Ọlọ́run ìbúra téèyàn máa ti torí rẹ̀ ṣe kàfàrà ó gbọ́dọ̀ jẹ́ porúkọ Ọlọ́run ló fi búra wàllọhì bíláhì tọlọhì àbí kò tiẹ̀ sí ọ̀kan nínú àwọn orúkọ Ọlọ́run ọba tó ga tó yàtọ̀ sí Allah kò fi búra wàrrahman wàsálàm wàlkhọ́lìkì wọlmọhìmìn kó o fi orúkọ ọlọ́run ọba búra àkọ́kọ́ mẹ́jẹ̀múnu ìgbà tó lóòní ṣe tó sì padà ṣe ó sì búra lórí ipò òní ṣe á pé kí ló fi búra tọ́ba ẹ̀ porúkọ ọlọ́run ọba ni ajẹ́pọ̀ ṣètàràn. àbí kó fi ọ̀kan nínú àwọn ìròyìn ọlọ́run kó fi búra ó ní wa rabbil Ka'ba mo fi ọlọ́run ọba tó ní kàábà búra walladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra walladhi khalaqa kulla shay mo fi ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo nǹkan búra walladhi yumituni ẹni tí ó pa mi fi búra tó gbogbo eléyìí ìbúra tó dáa ni kó forúkọ ọlọ́run ọba búra ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ àbọ̀kan nínú àwọn ìròyìn rẹ̀ àìfi orúkọ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba búra iná ló ti gbọ́ ṣáájú ìpè man halafa bi ghayri Allah faqad kafara aw ashrak ẹnikẹ́ni tó bá fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba búra onítọ̀hún ti ṣe kèfèrí àbó ti ṣẹbọ sọ́lọ̀ nínú ìgbésí ayé tiwa nínú àṣà Yorùbá ọ̀pọ̀lọpọ̀ búra làwọn máa ń ṣe pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sórúkọ wọ́n á máa forí bàbá wọn búra wọ́n á máa forí ìyá wọn búra wọ́n á máa fògùn búra wọ́n á máa fi Ṣàngó búra wọ́n á máa fọya búra òòṣà pópó òkè Ìbàdàn òkè Ṣóbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á máa fi búra gbogbo eléyìí ìṣẹbọ sọ́lọ̀ ni ìṣekèṣèrí sọ́lọ̀ ni kí ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn já mọ́ wọn ò já mọ́ kankan irọ́ lásán ìwọ náà lọ karọ́ kún irọ́ ta lọ́dọ̀ rẹ̀ ó tún wá sí bẹ́ẹ̀ tún di kèfèrí kódà ó ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé tó máa fọ Ọlọ́run ọba búra fún yóò máa yín mú sẹ́ni tó fọ ọba búra tó fi Ọlọ́run ọba búra fún yóò máa yín mú sí lójú kan sì pàkọ́ bí ẹnìkanu ó ń búra ọlọ́lọ́ ń gbọ́ àwọn ẹni tí ń bá sọ̀rọ̀ tẹlẹ náà nkọ ibi ń so ńgbà tó rí pé wọn ògùn gbọ́ ní ogun gan gbọ́ hmm. ńgbà tó ní ogun gan gbọ́ làwọn wàá pé búra la hawla wala quwwata illa billah kí wọ́n á lò ogun jáma ìyẹn ni tún gajọ àwọn aláìlérò àwọn ńgbà tí mùsùlùmí bá búra torí pé ẹ̀yin sì lófin tẹ́ ń tẹ̀lé ìlànà pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ nínú alukur'an àti sunnah anabi sallallahu alayhi wa sallam ẹ rí i pé àwọn ẹni tí èsè mùsùlùmí náà àwọn náà ń tara yín àwọn náà ń wé àwọn nǹkan míì ẹlòmíì lè pé bíbélì ń gbọ́ bíbélì ò gbọ́ wàláì kò gbọ́ wàláì kò torí pé ìwé lásán kò gbọ́ ẹlòmíì lè pé kristi kristi ń gbọ́ kristi ò kankan ọlọ́ọ̀nìkan ni ń gbọ́ ọlọ́run démi àti wọ́ onìkan ní ń gbọ́ tó bá sọ pé kùránì ń gbọ́ wàláì kùránì ọ̀gbọ́ nítorí di eléyìí ọlọ́run gbọ́ ọ yàtọ̀ sí nǹkan míì ń gbọ́ ẹ̀ sì mọ̀ pé nínú àṣà wa tá a bá lọ́lọ́run gbọ́ ní tá a gbà lérò ní kíni à ń búra kẹ́ni tá ọlọ́run ọba nìkan lèyàn máa fi búra gbogbo nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run ọgbọ́dọ̀ fi búra ẹ̀yin sì ti mà ìtumọ̀ pòun forúkọ ọlọ́run ọba búra nínú ṣẹ̀ríà ó ní pé kò sí ń tọ́ga tó lọ́n dípò pé ọ̀gá jọ lọ́n lọ tí mo bá wá fi kan ọ̀rọ̀ mi ń pa ọ̀tọ̀ kí ìwọ gbọ́ ọlọ́run gbọ́kọ̀ gbà mí gbọ́ torí kò tún sí nǹkan míì tó tóbi tó lọ́n á ń sí pé ọ̀tá yọ nínú títóbi tí mo bá ti wá forúkọ ọlọ́run ọba ìbúra fún ọ kò sí ntọ́sẹ́ kùtù pé kọ́ gbàgbọ́ lọ. ẹgbà wá wà léyìí tó gúnrégé látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma ọlá nàbì sallallahu alayhi wa sallam ó ní man kana halifan falyahlif billah aw liyasmut ẹnikẹ́ni tí ó bá búra o orúkọ ọlọ́ọ̀ni kan máa fi búra o àfi sì gbẹnu lọ. torí pé si àsìsọ èyàn ìsà ìsọ̀rọ̀ dáràn tó o bá ti morúkọ ọlọ́run tó fi búra gbẹnu lọ ẹnìkan ọ̀bẹ ọ ẹnikẹ́ni tí ó bá búra ọlọ́run ni kò fi búra àbí kò sì gbẹnu lọ eléyìí àṣẹ látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam pa fi nǹkan míì yàtọ̀ sọ́dọ̀ ọba búra ǹjẹ́ tèmi àti ẹ̀ tá a bá fún ká máa fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ wọn bá búra wàláhì àbámọ̀ bọ́lọ̀ ti ṣe tóbi tó àbá sì mọ bó ṣe gbọ̀ngbọ́n tó ṣùgbọ́n nígbà tí wọ́n ti ń sin nǹkan míì di ọlọ́run nínú ìbúra kò jẹ́ kọ́ mi èèyàn mọ bó lọ́lọ́run ti ṣe karabata tó kò jẹ́ kí wọ́n mọ báwo lọ́lọ́run ti ṣe ga tó kò jẹ́ kí wọ́n mọ báwo lọ́lọ́run ti ṣe gbọ̀ngbọ́n tó a kì í sin nǹkan míì tó ìròyìn rẹ̀ àbórúkọ rẹ̀ nítorí pé òfin wà nínú ṣẹ̀ríà tó sọ yìí pé al-qawlu fi as-sifa kal-qawli fi ad-dat ẹni tí a bá sọ nípa pàápọ̀ ọlọ́run iná la gbọ́dọ̀ sọ nípa àròyìn ọlọ́run ṣèbá ń sọ nípa pàápọ̀ ọlọ́run wípé laysa kamithlihi shay kò sí nǹkan kan. tó dàbí ọlọ́run tá a bá gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan kan tó gbọ́dọ̀ jẹ́ pé níròyìn bí ìròyìn ọlọ́run walam yakun lahu kufuwan ahad ọlọ́run ọba ò tiẹ̀ ní nǹkan kan tá a lè fi sí ẹgbẹ̀ra fún tá a lè fi sí àpèjúwe fún kò sí bẹ́ẹ̀ náà ni àwọn àròyìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àròyìn rẹ̀ ìdí nìyí. nígbà tó wá nínú àdìsí anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ládìsí tó gúnrégé ìpè khalaqallahu adama ala suratihi khalaqallahu adama ala suratihi ìpè ọlọ́run dá anabi adam alayhi salam lórí àwòrán rẹ̀ ala suratihi dọ̀míìrì tó wà ń bí. pronoun tó wà ń bí ṣé ọ̀dọ̀ ọlọ́run ló ń padà ni àbọ̀dọ̀ ta ni ìgbà tá a sọ yìí pé kò sí nǹkan kan tó dàbí ọlọ́run nínú pàápàá rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan kan tó dàbí rẹ̀ nínú àwọn àròyìn rẹ̀ báwo wá nìtumọ̀ àdé sallallahu sọ pé ọlọ́run dá Adam alayhi lórí àwòrán rẹ̀ sí rẹ̀ t'ọba sọ pé ẹ̀rí pé lọ́dọ̀ àwọn mi tiẹ̀ ṣe mùsùlùmí náà àwọn náà ń kánú ìwé wọn nípa lórí àwòrán Islam lẹ́tì mọ́ agbálà yìí yeke àwọn ọ̀ma àwọn kan kà bẹ́ẹ̀ wọ́n kàn lọ náà ni. àdìsí yìí tó bá túmọ̀ sí pé ọlọ́run dá ádámà lórí àwòrán ọlọ́run ọlọ́run sì sọ pé kò sí nǹkan kan tó ṣeé fi jọ ajẹ́pẹ̀tùmá rẹ̀ ní pé ọlọ́run lórí àwòrán rẹ̀ gẹ́gẹ́ jẹ́ olùgbọ́ ó ṣe ádámà lólùgbọ́ gẹ́gẹ́ jẹ́ olùgbọ́rọ̀ lò bọ́lá jẹ́ olùgbọ́ ó ṣe ádámà lólùgbọ́rọ̀ bọ́lá jẹ́ olùrí ó ṣe ádámà lólùríran bọ́lá jẹ́ onímà ó ṣùgbọ́n a mọ̀ pé gbígbọ́ tọlọ́n kò dàbí gbígbọ́ tèèyàn ọba tó gbọ́ gbogbo nǹkan torí ẹ̀ láti máa túmọ̀ sí pé olùgbọ́ lọ́lọ́n kì í ṣe pé olùgbọ́rọ̀ olùgbọ́ ńlọ́lọ́n kì í ṣe olùgbọ́rọ̀ torí ìtọ́ ọ̀sọ̀gàn ọgbọ̀ àmọ́ wa kì í ṣe gbogbo ọ̀rọ̀ gan là ń gbọ́ ọwọ́ àwọn ọba tí wọ́n bá pariwo sí wa létí là á máa gbọ́ àìmọye ọ̀rọ̀ ló ń ṣẹlẹ̀ níbi tá a jókòó yìí lọ́dọ̀ àwọn ẹ̀dá míì gẹ́gẹ́ bí àwọn èèrà gẹ́gẹ́ bí àwọn àwúrèbe gẹ́gẹ́ bí àwọn aáyán gẹ́gẹ́ bí yàmùyàmù tó ṣe pàwọ̀ láǹfààní láti gbọ́ abẹ́ ń gbọ́ táwọ̀ gbọ́ torí ẹ̀dọ́ wa sọ pé olùgbọ́rọ̀ ni mí o tún fọ́ dákàràdì ọ̀ ń tan rẹ jẹ ọ̀ ń gbọ́ níwọ̀n bí tọ́lọ́mbá ní kó ṣe kí ni kọ́ ọ gbọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá wa a máa tún máa pẹ̀lú pé kí olùgbọ́ni kìí ṣe olùgbọ́rọ̀ ojú ọ̀rọ̀ lọ ṣùgbọ́n àwọn èèyàn á sọ ìpọ́lọ̀ ń wá ní olùgbọ́rọ̀ bákan náà ọlọ́run tún ròyìn ara rẹ̀ ó ní albasir ńlọrun á máa túmọ̀ rẹ̀ pé olùrí àní túmọ̀ rẹ̀ pé olùríran nítorí pàwọ́ àlà máa ríran ọba ṣùgbọ́n ọba olùrí gbogbo ẹ̀ ọba rí. sọ nítorí ìdí eléyìí báyìí ó ṣe ádámà lólùríran ọlọ́run sì jẹ́ olùrí ó ṣe ádámà lólùgbọ́rọ̀ ọlọ́run sì jẹ́ olùgbọ́ ó fún ádámà ní ìmà ní ìwọ̀nba ló di ìwọ̀n èèyàn tiẹ̀ tó ń jẹ́ kẹ́ bọ́lọ́run ṣe jẹ́ olùmọ̀ nípa gbogbo nǹkan fún agbọn abẹ yẹn nù àmọ́ kí wàá ṣe pé ọlọ́run dàbí àwa polórí olójú onímú ọlẹ́nu olétè oní àọ̀ ah, oh. tọ́lá ti ṣe bẹ́ẹ̀ ó ti sọ ọlọ́run ó ti sọ Ọlọ́run dèrè nu torí ẹ̀ nínú ọ̀rọ̀ Yorùbá ẹ sọ pé Ọlọ́run ọba o ìwọlé ló ti gbárò yé o á ìsọkúsọ ni pé ìwọ Ọlọ́run elétí gbárò yé ni ọ ìsọkúsọ gidi ni nínú tawhid nítorí pé olùgbọ́ lọ́lọ́run Ọlọ́run ọba òṣìṣẹ́ nìkan sọ fún wa pé etí lòun máa fi gbọ́rọ̀ kò sì sọ fún wa nìkan pé kèé ṣe tí ìdí inú tó ti jẹ́ pé ntọ́lọ́wọ́n bọ̀ bá ti sọ wá gbé ẹnu ẹ lọ ọ̀gbọ́dọ̀ sọ pé ọlọ́run o gbárò yé ni nítorí pé àwa la ní kíni la létí bí ọba sétí kí là bá gbọ́ àdìgbọ́n kankan so eléyìí báwọn àdìgbò sì jẹ́ pé ìtumọ̀ àdìsí yẹn ó ní pé ọlọ́run dá ádámà lórí àwòrán arákùnrin yẹn. torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tánàbí fi sọ onípẹ́ nìkan ń lu ẹrú rẹ̀ ń kó ìgbátí àti ìgbámú fún un wa kọjá gbára rẹ̀ anabi wa ni ah èèyàn ló sì ń lu báyìí ni pé lórí àwòrán bó ti ṣe rí ìlọ́lọ́n wa a sì mà nínú ṣẹ̀ríà wípé gbogbo àyà tó bá wá àbí àdìsí tó bá wá tá a gbọ́ yé àyàfi pẹ̀lú gbígbọ́ àgbọ́yé ń tó ti torí rẹ̀ wáyé ń tó jẹ́ sábàbí tó fi wáyé òun òun náà ti di abala kan nínú àyà yẹn abala kan nínú àdìsí yẹn torí ẹ̀ a sọ yìí pé ní ìgbà tí ọ̀rọ̀ kan bá wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tá a gbọ́ yé síwájú kátó mọ sábàbí tó fi sọ àyà yẹn àgbọ́yé ṣáájú kátó mọ ntọ́fà tọ́lọ̀ fi sọ kalẹ̀ ajẹ́ pé sábàbí yẹn náà ti dára àyà yẹn sábàbí yẹn ti dára hadith yẹn. àwa sọ pé fal-ibratu huna bi khususi as-sabab la bi umumi al-lafz. ìta lòun bí onísábàbí tó mu wá orí rẹ̀ láàmú ṣẹ́ òfin yìí máa a gbọ́dọ̀ gbé lọ síbòmí torí ẹ irú ẹ náà ń pè ní waqi'atu 'ayn wal waqa'i'u al-'ayniyya la 'umuma laha ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́nìkan pàtó kò ní kárí ẹlòmíì tó sábàbí tó mú wá yẹn ńlá màá fi túmọ̀ rẹ̀ àpèjúwe irú rẹ̀ ọ̀pọ̀ nínú ṣẹ̀ríà anabi sallallahu alayhi wa sallam ọ ń sọ fún wa nípa omi òkun ó ní huwa tahuru ma'uhu alḥillu maitatuh omi rẹ̀ ohun tó mọ́ tó lè fọ nǹkan míì má ni ni òkú ń bete inú rẹ̀ ń tọ́jẹ́tọ̀ láti jẹ omi kíni wọn ò dárúkọ omi rẹ má ó lè sọ nǹkan míì omi èwo kànga ni àbí omi ìsẹ́lẹ̀rù àbómi odò òkun kò sí ìtọ́wá ń bẹ òjò alḥillu ìtẹ́tù òkú ń bete inú rẹ gan ẹ̀tọ́ ni òkú ń bete ebo a gbádìí tìyẹn yé àti ká máa Abu Hurairah ọlẹ́nìkan ló bí anabi sallallahu alayhi wa sallam nípa àwọn máa ń rìnrìn àjò lórí òkun àwọn sì máa gbé omi lọ níwọ̀nba táwọn fún mímu táwọn bá ní káwọn máa lomi yẹn sálùwàlà táwọn bá fẹ́ ṣe sọ̀láàtì nínú ọkọ̀ ojú omi omi yóò tàn àwọn ò mu mọ́ omi òkun ò dẹnu kù sáwa lè máa fomi òkun sàlùwàlà bí kama máa náwó anabi wa ni huwa tahuru ma omi rẹ o ohun tó mọ́ tó lè sọ nǹkan mí ma ni o yẹnni pé ẹ sàlùwàlá ẹ lè fi wẹ̀ alḥilu mẹ̀tẹ́tò òkú ńbẹ́tẹ́nu rẹ̀ gan ẹ̀tọ́ ni tó àdéhìí yẹn a lè gbọ́ láì mọ sábàbí rẹ̀ gbogbo àwọn nùsùsù ṣàràyíyà tó bá wá wá alukur'an àbí sunna tó ṣẹlẹ̀ a láì mọ ajẹ́ kí sábàbí yẹn náà ti di abala kan nínú nọ́ọ̀sù yẹn torí àwọn sọ pé al-ibratu huna bi khususi sábàbí la bi umumi al-lafz a máa lò lórí sábàbí yẹn kò ní tayọ ọrú rẹ̀ tába ti sábàbí yẹn láà lò fún àní ló ń bomi. tó eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tí ó bá búra o ọlọ́run bá ní máa fi búra tẹ́ ẹ bá ti fi orúkọ ọlọ́run àbí ròyìn ọlọ́run búra àjẹpẹ́ ẹgbẹ́nu lọ́wọ́ eléyìí jẹ́ òfin ọlọ́run nípa ìbúra wa tá a bá fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba búra gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam kí wọ́n sọ pé wọ́n nàbí mo fà nàbí búra yẹ báwọn lárúbáwá ṣe máa ṣe pàápàá jùlọ níbi Sudan àti Misra wọ́n máa fà nàbí búra wọ́n nàbí kọ́dà wọ́n tún máa sọ ọmọ ló kọ́ ń gbà mí pé abdulnabi ẹ̀rọ ànábì gbogbo eléyìí kò tọ́ so àgbọ̀dọ̀ sànábì bora bákan náà àbí wàlí ẹni tẹ́ ẹ̀ka kún wàlí tó ń ti pé lọ́dọ̀ ahlu sunnati wal jamaa àti mọ̀ pé ala inna awliya allahi la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun awliya allah làwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ sísè ń payà rẹ̀ torí ẹ̀wọ́ gan alára tó bá gbọ́ lọ́wọ́ gbọ́ tó ń payà rẹ̀ wọlé ọlọ́ọ̀ ni ọ kí ni túmọ̀ wọlé ẹni ọlọ́ọ̀ ẹni ọlọ́ọ̀ torí ẹ̀ táwọn kan máa ń pé àwọn wọlé wọlé kò síbi tí wọ́n ti rí èdè lárúbáwá ni kò sínú èdè Yorùbá wọlé èdè lárúbáwá ni nípa ọjọ́ wọlé nínú ìjọ gbọ́n wọlé tí wàá wá nu bíbélì mo rò pé yẹn èdè lárúbáwá ni wọlé ẹ̀yọ̀kanu pípọ̀ rẹ̀ àwòlíyà tọ àbí bí ẹni tó jẹ́ pé ọkẹ nìkan kún wọlé báyà Ibrahim Inyas ọkà kún wọlé tuntun kọ́ lọ́n lọ́mọ bí wọlé ní bí èsì wọlé sẹ́wọ̀n kó n ti lọ́ bọ́ lọ́n báyìí wọ́n á pé wa Ibrahim Inyas ipò fi Ibrahim Inyas búra ó ń sirẹ̀ ó búra o pé wà síìsè pé síìsè ó fi búra ń tan rẹ̀ jẹ bẹ́ẹ̀ ni ẹni tó ń fi Amadu Tijani búra abdulkadir al-Jilani búra um, uh, albadawi fífi ń búra shadhili fífi ń búra naqshbandi fífi ń búra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn tọrọ àwọn ẹ̀jẹ̀ ní wọn búra ṣé àwọn eléyìí wọn jẹ́ gbèrà sọ́lọ̀ tá a sì máa fi wọn búra ẹnìkan tí ẹ lóun fi bàbá lè mọ́mọ́ àwọn búra ẹ̀bẹ́ rí nǹkan mẹ́wọ̀n kàkà kí bàbá lè mọ́mọ́ náà tó gbọ́ kọjá gbé ma pé kí ni láàmú oyin rí ni yọba ọ̀nà tuntun jókòjó yà àwa náà ti wá tóbi báyìí tóbi pé kí ni ọlọ́mọdé àtóbi fọ́ràn wọ́n ń dáràn bọ́ ọlọ́run inú rẹ̀ tó ń dùn torí ẹ̀ a gbọ́dọ̀ sí nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run bá búra àbí màláìkà kó ló fi màláìkà Jibril búra màláìkà Israfil màláìkà Mikael mọ́dánwó torí tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀n ṣe ẹbọ sọ́lọ́run ọ̀n ṣe ẹbọ sọ́lọ́run bákan náà gbogbo nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ tó bá fi búra ó ti ṣẹbọ sọ́lọ̀ àbòsè kèfèrí sọ́lọ̀ haramu sì ni kò sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ń búra. tó bá pèèyàn láti bá sọ̀rọ̀ wọ́n á pè jókòó mọ́ṣáláṣí lọ́dọ̀ àwọn Yorùbá ìtumọ̀ tí ń bẹ fún ká pẹ́ ní tá a fẹ́ bá sọ̀rọ̀ jókòó mọ́ṣáláṣí ọ̀gá ju ká pè jókòó nípa lọ́wọ́ bẹ́ẹ̀ ni nínú àṣà Yorùbá àwọn mùsùlùmí nù yorùbá ìdínú tẹnitẹ wa pè láti bá sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí ni ó sì máa sọ fún yín pé ó ń filé ọlọ́run tá a wà nù rẹ̀ búra sẹ́mi kílé ọlọ́run la wà <laughs> ó túmọ̀ sí pé lílé ọlọ́run o èèyàn gbọ́dọ̀ parọ́ ẹ ẹ̀sẹ̀ kí n parọ́ lọ sí pè mí wọ mọ́ṣáláṣí sẹ́mi kílé ọlọ́run la wà báyìí ẹni pé ń búra nù òbúrú ẹ jáde pápá àṣírí ó gbọ́dọ̀ parọ́ nu mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ parọ́ lóde mọ́ṣáláṣí iwájú ẹ̀yin àfẹ́ aláwa yìí kí wọ́n á ní kíni ní ní kíni so má fi ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ wọn bá búra gbogbo àwọn nǹkan yẹn ó máa ń yọ̀ lẹ́nu àwọn èèyàn torí pé àwọn ọ̀ka kún so ẹja sọ́ra fún un nítorí pé nítorí báyìí lẹ́sìn jẹ́ èèyàn máa jìnnà sí ni. a sọ. So, ike ìbúra lórí rọ ìbúra lórí irọ́ ọlọ́run bá gbà wípé kọ́kọ́ parọ́ fún ìyàwó rẹ̀ ní nítorí mú kílé ó tòrò àmì kìí ṣe pé pọ̀ jù lẹ́nu o wọ́n jẹ́ pé gbogbo nǹkan yìí náà irọ́ náà sáà téèyàn á di mẹ́ta lọ́dọ̀ ìyàwó rẹ̀ torí kórìíre ó lè bá àwálẹ̀ nítorí pé àwọn obìnrin tí wọ́n bá dúró sí ẹmúgbá wa ẹ wá ẹ ara gbá ẹ ara wo wọ́n sì sọ ọdún hóhò hmm. so ìwọ àmọ àdọ́gbọ́n tẹ̀ jẹ́ pé ah, inshallah kọ́dà mo ti ra mọ́tò tí mo gbé sí àbí òye ó sì nàní so kò mọ̀ ẹ́ pé ọ̀rá gádà lòun ó ti yà àbí òye ọkàn dàgbọ́ na sùnsùn ni. so ah irú mọ́tò èwo nu ẹ ẹ yóò wá lọ àdákùn mẹ́jẹ̀ ń ló ti so díẹ̀ díẹ̀ báwọn so yóò jẹ́ kí ilé ọmọ so nígbà tí máa ń pọ̀ yóò mọ̀ á ṣe àwọn eléyìí ṣàpèjúwe bẹ́ẹ̀ náà lẹ sọ́njọ́ kan pé tẹ́ gbé fọkọ ó sì ọ̀nà gbà bẹ́ẹ̀ náà kọ́mọ pọ̀ jù kọ́mọ pọ̀ jù díẹ̀ díẹ̀ lò ti wá mọ̀ pé nu kò burú parọ́ níwọ̀nba tí ló fi máa jókòó lálàáfíà tọba ṣe parọ́ mọ́tò wọn ṣẹ́wà láìtàláì máa o ẹ̀ ń torí pé irọ́ lọ ń pa ṣẹ̀rí àlọ́ ọ̀sẹ̀ lọ́n lórí pé ìyàwó rẹ̀ náà lọ ń parọ́ yẹn fún ọwọ́ wa tún á mú wàláì ó tún fi kún rọ́ eléyìí ó di aliyamin algamus ìbúra tí máa jẹ́yìn ọ̀wọ́ náà má sì wà láìkùn máa sọ láì búra ọ̀sẹ̀ lọ́n àwọn tó tó bá ti fi ìbúra kún wàhálà dénú. pẹ̀lú ìjẹba àwọn eléyìí tí ẹ̀ bá máa máa forúkọ ọlọ́wọ́n bá búra lórí irọ́ onítọ̀hún iná kọ́lẹ́tà sí o wọ́n ní yọ wọ oríire ò ní hàn iná ó mú torítorí ni. àwọn abáni abánitalẹ̀ abánitalẹ̀ abánitantaani wọ́n ní àwọn ni wọ́n pọ̀ ní bùrajù láwùjọ tá a máa gbélé fún yàn kọ́ bá yàn ta tí máa pọ̀ lẹ́nu àjù tá a máa gbélé fún yàn ta bí ṣe sẹ́wà láì sẹ́ni tí ó wọ́n ní ẹyẹ gúnugún kì í ṣẹ̀ṣà ìgbẹ́ wo ló wọ́n jẹ èwo ló wọ́n lè jẹ yàtọ̀ sí gbẹ́ dìláàlì ẹyẹ gúnugún yìí jẹ gbẹ́ dìláàlì abánitànkan àwọn dìláàlì tí ń bá yẹn tajà tí ń bá yẹn ta létà wọ́n ní gúnugún yìí jẹ wọn kí ló dé wọ́n ní wọ́n ti máa búra pọ̀ jù so gúnugún ọmọ asẹ̀sà pé ti dìláàlì lélẹ̀ ṣe ti dìláàlì eléyìí subhanallah so ó túmọ̀ sí pé ká sọ́ra ká sọ́ra fún mi máa forúkọ ọlọ́wọ́n bá búra lórí irọ́ ká má bàa wọ́n náà. ká sì sọ́ra fún búra níbúra èké ìbúra arọ́ nítorí àtìlébà sí gba nǹkan oníǹkan kú lọ́dọ̀ rẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ lọ́pọ̀lọpọ̀ áwọ̀ a máa ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn nípa alẹ̀ nípa alé nípa alẹ̀ nípa alé pàápàá jùlọ ilẹ̀ mọ̀lẹ́bí ilé mọ̀lẹ́bí tí wọ́n kóra wọn lọ sí kóòtù láti pé ilẹ̀ bàbá tiẹ̀ ò débí wọ́n sì pé tí bàbá tó ń tiẹ̀ tún táyọ̀ ọbẹ̀ yọ wá di wàhálà ńlá tó ṣe pé wọ́n lè gbéra wọn lọ sí kóòtù ìwọ sì ti mà pẹ́ni tó wá bọ́ ipò jẹ́rìí fún òǹkọ́ ló nílẹ̀ òǹkọ́ ló nílẹ̀ ó sì wá lọ sí wàlúwà ìtàlá ìpò ńlọ nílẹ̀ tẹ́lẹ̀ yẹn yaminul ghamus ni o ìbúra tí máa jẹyàn ọwọ́ náà gẹ́gẹ́ bí àwọn baálẹ̀ baálẹ̀ ẹ̀rí tí wọ́n máa jà sílẹ̀ pé àwọn làwọn nílẹ̀ láti bíi tó fi débi báyìí láti bẹ̀yẹn tó tún lọ síwájú táwọn kan ní tó nílẹ̀ tó ṣe é pé àmọ́ pé tọ́lọ́ náà gbogbo ẹ̀ tó wọn àwọn baba ńlá àwọn ló ń dáko lórí gbogbo ẹ̀ á àwọn baba ńlá yìí wọ́n máa ń rí tractor dáko ńgbà náà torí pé ilẹ̀ ti ń lọ bí odidi ìlú kan ẹ̀sìn láwọn baba yìí ń dáko lórí gbogbo ẹ̀ ẹ̀hàn pé rọ́ọ̀nù irọ́ gidi nìyẹn o torí kó kó súkẹ́súkẹ́ kan ni wọ́n máa dá ó lè pe ibè mẹ́wàá kọ́ lẹ́yìn ro ẹ̀sà gbìngbàdo bẹ́ẹ̀ gbinlá ó tó bá náà ẹ̀sìn lẹ́yìn lẹ́ ní gbogbo ẹ̀ ẹnìkan arọra bu díẹ̀ ń bẹ̀ wípé innal arda lillah tọ́lọ́ ọba nílẹ̀ wọn náà díẹ̀ jẹ́mi náà lò èmi gẹ́gẹ́ bíi Abdullah ẹrú ọlọ́ so wọ́n wá ń lò wọ́n wá pé ọ̀lẹ́jọ́ ìpè kínní ọ̀wọ́nulẹ̀ àwọn wọ́n wá lọ́ọ́ máa gbé àwọn ẹlẹ́rìí wọn abọ́ ńlé ẹjọ́ kan o tá ń fa o pẹ̀lú ògùn borí o wọn náà gba ọgbà ilẹ̀ inshallah fún pé wọn náà wàá jẹ́rìí tó rẹ́yìn àgbàlagbà náà lálé lò bóun ni ń wí tó abádé kóòtù ẹgbọ́n nǹkan ni ń wí ó túmọ̀ sí pọ̀ ọmọ nǹkan kan nípa alẹ́ yẹn ni so nàbà sá ti ń bí pé sáwà ẹ̀pá wà sọ nínú hadith anabi sallallahu alayhi wa alayhi wa sallam oni man xalasa cala yamiinin suburu wa huwa fiha faajirun yaqtaticu biha maala mri'in muslimin laqiya allaha wa huwa calayhi ghadbaan anabi sallallahu alayhi wa alayhi wa sallam oni gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá jẹ́ ń pa láti lọ́ọ́ búra ní ìbúra èké. láti lè bá a ṣe gbàǹtọ́ jẹ́ ẹ̀tọ́ ẹlòmíì yọ pàdé ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà lẹ́ni tọ́lọ́run bá ń bínú sí i torí ẹ̀ ẹni tó bá ti ṣerú ẹ̀ rí ọ̀ràn tó dánú o mọ́forúkọ ọlọ́run bá búra lórí àti bà tẹni ẹlẹ́ni jẹ́ lórí àti bà dúkìá onídúkìá jẹ́ lórí àti gba dúkìá kúrò lọ́dún dúkìá torí tó bá ṣe bẹ́ẹ̀ ọ bọ́lọ̀ ń pàdé lọ́la gbẹ̀ndà kìyàmà lẹ́ni tọ́lọ̀ ọba ń bínú sí ọ ọlọ́run ọmọ bínú sí wa àdúrà ni ṣùgbọ́n gbogbo ẹni tí ọba fẹ́ kọ́lọ́run ó bínú sóun òun náà rìn ní gbèrígbèrí ní tí ó mú ọba bínú sí. lẹ́yìn náà ọba wa fi ń yé wa ti búra mọ̀ a ní ìbúra kan tá a pè ní almunaqida eléyìí tó dọ́kàn òun sì ní abala méjì abala ń ṣe é ìní ṣe é eléyìí ńlá sọ yìí pé ètò olóòṣè tó o bá sì lè ṣe ìtanràn ètò olóòní ṣe tó sì lè lọ ṣe ìtanràn ti gorí ẹ ìbúrò oríṣi kejì òun náà dà ní aliyemin allahu ìbúra eléyìí tó já sí ìsọkúsọ òun náà ni òun náà tún ní abala méjì bọ́yá ìmọ̀ọ́sẹ́ wàláhì lórí gbogbo ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ èèyàn míì wọ́n ti fi kọ́ra wọn ọ̀rẹ́ ni báwọn wí láti bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ wàláhì wàláhì wàláhì irú àwọn eléyẹn ó ti dì sọkúsọ tí wọn ò ní jìyà nítorí ẹ̀ àbí abala kejì òun náà ní kéèyàn forúkọ ọlọ́run ọba búra lórí nǹkan kan téèyàn rò pé bẹ́ẹ̀ lórí kọ́ padà wá hàn síyàn pé kò rí bẹ́ẹ̀ eléyìí náà wọ́n ń pè ní ìbúra tọ́já sí ìsọkúsọ kò sí taràn lórí ẹ̀. ìbúra oríṣi kẹta òun náà ni a pè ní aliyemin alghamus ìbúra eléyìí tó máa ń rí èèyàn bọ́ná òun náà ni kéèyàn máa mà máa forúkọ ọlọ́run ọba búra lórí kíni lórí rọ́ọ̀ eléyìí tí ìtanràn ń bẹ lórí ẹ̀ òun náà ní ká forúkọ ọlọ́run ọba búra lórí pé tó bá yá o á sì nǹkan báyìí àbí tó bá yá àní sì nǹkan báyìí ìyẹn ni pé n ti ń bọ̀ máa ṣe àbí ní ṣe ètò aláṣẹ tá a bá kùnà láti ṣe ètò aláàní ṣe tá a kùnà ṣe gbogbo eléyìí òun náà ní ìtanràn ń bẹ lórí ẹ̀ ọlọ́run ọba wa ń sọ fún wa pé tẹ́ ẹ bá búra. eléyìí tọ́tọ́ kàn wá <coughs> tẹ wá kùnà láti ṣe tẹ ẹlẹ́ṣe tẹ kùnà láti ṣàìṣe tẹ ẹlẹ́ni ṣe fakafaratuhu ìtanràn rẹ̀ ìtanràn ìbúra yín yìí ẹ àmọ́ ìpè ìbúra gbogbo èyí yòówó lè jẹ́ nínú orísun mẹ́tẹ̀ẹ̀ta ó tún ní orígun mẹ́ta gbogbo ìbúra tá a bá ṣe ó ní orígun mẹ́ta ẹ á dúró lórí ìbúra. eléyìí tọ́tọ́ kan wá eléyìí tá a máa ṣe ìtanràn fún màá ṣe tó bá di lọ́la ìní ṣe tó bá di lọ́la oríṣi orígun mẹ́ta ló wà fún orígun alákọ̀ọ́kọ́ òun náà ní ìbúra gangan fúnra ara rẹ̀ awò sórúkọ ọlọ́run ló fi búra ìròyìn ọlọ́run àbí nǹkan míì alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kejì ẹ̀ńtó ló ṣe àbí èyí tó lóòní ṣe síbò ti ṣe sọ́nà lórí àbọ̀ tàpá ọ̀yà pàṣíntó wí. ẹlẹ́ẹ̀kẹta nígbà tó o ṣe àbígbà tó o se tó ní ṣe tó o se tàràn àbó ṣe tàràn orígun mẹ́ta ti ń bẹ fún ìbúra nù kẹsàárọ̀ orígun mẹ́ta tó wà fún ìbúra nínú ṣẹ̀ríà islam gbogbo ọ̀kọ̀ọ̀kan làwọn òfin sì rọ̀ mọ́ yẹmín ọgbọ́dọ̀ jẹ́ billah aw bi sifatin min sifatillah ìbúra ọgbọ́dọ̀ jẹ́ pẹ̀lú orúkọ ọlọ́run àbí ròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run èyí tó wà láàrin òun náà kéèyàn ṣàì ṣe ń tó lòun ó ṣe wọ́n ló ló ṣe ò ṣe wọ́n ló ló ní ṣe ò ṣe eléyàn ni wọ́n ń pè ní alhend ọ̀tà pásíntì òbúralé lórí eléyìí ntọ́rọ̀ mọ́hún òní pé tó bá jẹ́ pé ntọ́ olóòsè yẹn ọjẹ́ ìtẹ̀lé tọ́lọ́hún dandan ni kò ṣe ntọ́ òbúralé lórí tó forúkọ ọlọ́run ọba búra lé lórí pé ó ṣe tó bá jẹ́ pé ìtẹ̀lé tọ́lọ́ ni dandan ni kò ṣe tó bá sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni dandan ni kò má ṣe tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni dandan ni kò má ṣe ìtaràn ò ní pé tó bá ti rí pé ń tó búra lé lórí pé ṣe orípa ìṣe rẹ̀ ló lóore jù bàjẹ́ kò sì taràn. ètò olóòní ṣe orí pé ṣíṣe rẹ̀ ló lóore jù gba ìbúra rẹ̀ yẹn jẹ́ kò sì taràn. pèlè yìí ńlọrí sí ọ̀nà mẹ́ta tí orígun búra nínú ṣẹ̀ríà Islam tó pín sí. àti wàá búra aláṣẹ àpadà ṣe aláàní ṣe àṣẹ. ọlọ́run ní ìtanràn rẹ̀ it'amu ti masakin òun náà ni kò fún aláìní mẹ́wàá jẹ lóúnjẹ aláìní mẹ́wàá kò fún ọ lóúnjẹ aláìní ni wọ́n pè ó túmọ̀ sí pé tẹni tó ní tí yọ níyọ aláìní tọ wá bẹ́ẹ̀ lọ gbé oúnjẹ ìtanràn yìí fún ọlọ́run ò ní gbà o ó ń bára ni ṣùgbọ́n lówó ń ṣe bára láti fi wá lékún owó ni irú wọn á lò fún lóúnjẹ yìí a kò mú o aláìní ni wọ́n pè tọba fún lówó kò mú mẹ́wàá lọ́lọ́run bá sì pé tá a wá lè fún aláìní mẹ́ta ló ń jẹ èèyàn mẹ́wàá bí àbí ká fún aláìní kan ló ń jẹ èèyàn mẹ́wàá àbí aláìní kan ká fún lóúnjẹ fúnjọ́ mẹ́wàá gbogbo eléyìí ọ̀tàkùntọ́lọ̀ ń wí asharati masakin aláìní mẹ́wàá ńlá fún lóúnjẹ. iye táwọn afẹ́ni kọ̀ọ̀kan nínú wa òun náà ni múdù kọ̀ọ̀kan nínú mudu anabi wa muhammad sallallahu alayhi wa sallam asitima pé mudu anabi wa sallallahu alayhi wa sallam ó náà ní ẹ̀kún ọwọ́ méjèèjì tọwọ́ tí ò tóbi jù tí o sì kéré jù tá a tẹ́ pẹrẹsẹ jù tá a sì fún pọ̀ eléyìí ìnáwó ń pè ní mudu kan tó bá sì fẹ́ mọ ní gram ó jẹ́ six hundred and seventy five grams ó ní múdù kan kò tó kilogram kan àmọ́ lé sí ìdajì kilogram six hundred and seventy five grams ńlá fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run á sọ pé min awsati ma tut'imuna ahlikum nínú oúnjẹ tó jẹ́ abọ́dé. nínú àwọn oúnjẹ tẹ́ ẹ máa fún àwọn ìyàwó àtọmọ yín jẹ oúnjẹ tí ò jù tí ó sì dínwó jù eléyìí tí ń bẹ láàrin. lápèjúwe a mọ̀ pé nínú oúnjẹ tá a máa ń jẹ ó gàárì nínú oúnjẹ tá a máa ń jẹ ó rẹ́sì nínú oúnjẹ tá a máa jẹ òun náà tún bọ́yá láǹfún àwọn àwòye tó ń ta gàrí àwòye tó ń ta láǹfún àwòye tó ń ta ráìsì àbí sàmúzìtà àrípé sàmúzìtà wọn àrípé gàrí òun náà wọn ó ju láǹfún lọ ajẹ́pé gàrí ló fún un lọ́wọ́ láàrin láàrin ráìsì makaroni àti couscous àwọn pé ráìsì ọ̀wọ́n macaroni ọ̀wọ́n lọ títí couscous kò wọ́n jù kò dínwó jù couscous ló fún so àwọn oúnjẹ báwọn a máa wò tí ọ̀wọ́n jù tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì tó jẹ́ tí ń bẹ láàrin ńlá fún àwọn aláìní mẹ́wàá yẹn kìí ṣe dáa jù kìí ṣe burú jù ńlá fún àwọn aláìní yìí tọ ó sì gbọ́dọ̀ jẹ́ aláìní mẹ́wàá aw kiswatuhum àbí ká dáṣọ sí wọn lọ́rùn torí jẹ́jẹ́jẹ́jẹ́ ní bóra jókòó wọlọlọ ń bóra ẹnìkan ọ̀bẹ ọ ìwọ náà ló sì ṣe ń tó ló ṣe ìwọ ló ṣe ń tó ló ní ṣe torí ẹ̀ ìtanràn rẹ̀ lọ ń gbọ́ yẹn tàbí ẹ rí i pé ọlọ́run fún wa lẹ́sàsà nínú kó fún wọn lóúnjẹ jẹ yó ta ni ó fún yàn lóúnjẹ wọn lẹ́ni tó bá lówó ni torí ẹni tí ò ní kílò náà bá fún yàn ẹni tó lówó òní ó fún yàn lóúnjẹ wọn á níta ló lówó tí ó fún yàn lóúnjẹ wọn ní ẹni tó lóúnjẹ tí ó jẹ lónìí àtòun àtìyàwó àtọmọ rẹ̀ tí oúnjẹ yẹn wá lé sí oúnjẹ tó wà ń lè rẹ̀ pọ̀ ju iye tí ń bùkátà lọ lónìí òun ló tí ó fún wọn lóúnjẹ ṣebí ọ̀rẹ́ sàn àgàrí lọrọ rà á lé tọba ti mú ìtẹ́ jẹ lónìí kúrò ń bẹ ìyókù ẹ̀ fáwọn aláìní àpò ráìsì lọ́wọ́ à ń lè rẹ ẹmú tò ní kó ń bẹ fáwọn aláìní lè tọ́lọ̀ ní kò fún wọn bẹ yẹsẹ kó àwọn sọ pé èmi irú mi ní fún yàn lóúnjẹ irú rẹ ní búra tí èmu sẹ eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó búra ta ìbúra tí ọmọ kọrí sí di àwẹ̀ kìí sáwẹ̀ lọ́kàn o olóúnjẹ tó jẹ lónìí alhamdulilayi èyí tó lé sí inú rẹ̀ ló ti fún àwọn aláìní èyàn jẹba àwọn ọwọ́ kiswatuhum tàbí kọ́ dáṣọ sí wọn lọ́rùn tó bá pé nílùú ti yín a fún yẹn ń bùbá lásán kálá ti dáṣọ sí lọ́rùn ó tún dá ṣòkòtò sí a fún yẹn ṣòkòtò lásán kálá ti dáṣọ sí lọ́rùn láì ra ṣẹ́ẹ̀tì fún funfun ṣẹ́ẹ̀tì tá a bá fún yàn láwà ní lásán kò tí ì dasọ sí lọ́rùn nínú àṣà tiwa kò tí ì tò ó tún ra jàlábíà fún jàlábíà kò sí ṣòkòtò ń sàlẹ̀ irú ẹ̀ wú ònu ó tún ra ṣòkòtò fún ọlọ́run ràn ọ́ lọ́wọ́ jẹ́jẹ́jẹ́jẹ́ ní ìbúra jókòó ìwọ lọ́lọ́ kọlù tẹ́lẹ̀ ìjẹba àwọn. aw tahriru raqaba. àbí kọ́ bọ́kùn kúrò lọ́rùn ẹrú kọ́ sọ́dọ̀mọ́ ìyẹn tẹ́rú bá wà àti màkì tí ó mú ọ wà òun náà ni jihad tí jihad bá wà àwọn ẹrú ọ̀pọ̀ jantirẹrẹ irú àwọn ẹrú bẹ́ẹ̀ Islam ó ní kẹ́ mú wọn lẹ́rú òun náà ló tún ní bọ́kùn lọ́rùn wọn ẹ̀sìn tó bá dáràn pé wọ́n mú nígbà tó wà ogun wo lórí àwọn mùsùlùmí ó lè pa wo ó fi pẹ̀lú àwọn mùsùlùmí táwọn kèfèrí náà mú tó bá sì wò ó lè tú wọn lẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ wọn tó bá sì wò lè mú wọn lẹ́rú tó bá sì wò lè fi wọn lẹ̀ kó wọn máa gbé lu Islam kó wọn máa san jizya tọ̀kanu márùn yẹn ṣùgbọ́n àwọn ọ̀tẹ́sì Islam wọ́n ní Islam ó mú yàn lẹ́rú ṣé ọ̀rẹ́ wa ní Islam mú lẹ́rú ní àbọ̀tà náà ọ̀tá ṣé ẹ̀yin máa gbé ọ̀tá tiyín sórí ibùsùn ẹ̀yin wàá sùn lẹ́lẹ̀ ẹ̀yin ẹlẹ́nu ń gbọ́rọ̀ síbẹ̀ yìí náà àbùkù lẹ́yìn máa kàn tá yín ẹ̀yìnwá ọ̀tá ọ̀tá tiwa lélẹ́yìn islam tún wá pé torí pọ́n tún jọ́ta tiwa kún ó kú sóko ẹrú rárá islam tún sọ fún wa páwọn ọ̀ràn báyìí ọ̀ràn báyìí ọ̀ràn báyìí tẹ́ ẹ bá dá o ẹ tún bọ́kùn lọ́rùn ẹrú ìbá wọn náà láàmú àtúlẹ̀. ṣẹlẹ́yìn jẹ́ báwọn ọwọ́ ní United Nations wọ́n ti ṣèpàdé wípé ẹ wọn ò tún gbọ́dọ̀ mẹ́nìkan lẹ́rú mọ́ ọ̀n tanra wọn jẹ ni kò sí pàdé tẹ́nìkan lè ṣe lábẹ́ sánmọ̀ ìjọpọ̀ fún ọlọ́wọ́n bá rẹ̀ àfi tó náà bá fẹ́ parun. tọ́ kẹ́rí ìpàdé tí wọ́n ń ṣe wípé wọn ò gbọ́dọ̀ tún pààyàn mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ yóò wò èèyàn lẹ́ṣẹ̀ kó filẹ̀ ní kó máa gbé wọn kó máa fún búrẹ́dì àtẹ̀wà ẹ̀wà àti gàárì kó tún máa nájọba lówó ẹni tó pààyàn ẹni wọn mọ̀ pa kókò ọmọ méjì ẹ mà pa ìpani tó pààyàn gan ni ó jẹ́ kí òkú kó di tọrọ fọ́kálé wọ́n mọ̀ pààyàn pakúpa tọrẹ ní tó pààyàn torí pé wọn ọ̀pẹ ní tó pààyàn ẹlòmínú tó pààyàn pé kí ni ẹnu làwọn èso ìdí làwọn ìjókòó wọ́n tu ọlẹ̀ náà ni. tó òfin ọlọ́run sọ pé ẹ̀mí kan ò ju ẹ̀mí kan lọ ẹ̀mí kan ò ju ẹ̀mí kan lọ ẹni tó bá láyà láyà tó ṣe kú pọ́nmọ́lá kejì ẹ̀ pa ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ kò ní lókun àti pààyàn torí ẹ̀ ọlọ́ọ̀ni ẹ bọ́kùn lọ́rùn ẹrú lọ́dọ̀ àwọn ìmáàmù Malik ìmáàmù Shafi'i ìmáàmù Ahmed wọ́n ní ẹrú tá a bọ́kùn lọ́rùn rẹ̀ yọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bá ti ṣe sọ <coughs> níbi ìtanràn tẹnitọ́ bá pààyàn. àti bó ti ṣe sọ níbi ìtanràn ẹni tó lọ́ọ́ fi ìyàwó rẹ̀ tó fẹ̀yìn ìyàwó rẹ̀ wé ti ya rẹ̀ pé tó ń bá tún súnmọ́ àti bí ìgbà tó yẹ pé ìyá òun ló ń gùn. ẹ̀kẹ́ lomi ìyá ọmọ sọ̀rọ̀ bí ẹni tó mutí gbà mí láì mutí ọ̀sẹ̀ lè máa fẹ̀yìn ìyàwó rẹ̀ wé ti ya rẹ̀ nfi ọmọ ń jẹ́ nfi ọmọ ọ a máa fìyàwó wéyà ẹni tó bá fẹnu wa rọ́ọ̀fù bẹ́ẹ̀ nínú tanra rẹ̀ oníkọ́ bọ́kùn lọ́rùn ẹrú ọlọ́run wá sàlàyé ń bẹ yẹn wípé àwọn ẹrú tí wọ́n bọ́kùn lọ́rùn wọn o wọ́n jẹ́ mínà wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. ibi ọlọ́run sọ pé aw tahriru raqaba mutlaq àbí kọ́ bọ́kùn lọ́rùn ẹrú ọlọ́run sọ pé mùsùlùmí àbí kèfèrí èyí yòówù tó bá ti bọ́kùn lọ́rùn rẹ̀ ó ti tó. ṣùgbọ́n àwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi Malik ash àti Ahmed àwọn sọ pé ẹrú yẹn yóò jẹ́ múmìnì. hamlan lil mutlaqi alal muqayyad wọ́n ní ètò ọlọ́run ọ̀la àwọn gbé lọ sí di ètò ọ̀la torí bí tó ti sọ̀rọ̀ ẹbọ́kùn lọ́rùn ẹrú ó sọ pé kó múmìnì àìwá sọ pé múmìnì ń bí a pé múmìnì bíi tọ̀hún náà lọ́lọ́run sọ. astima nínú màṣẹ́ríà wọ́n sọ yí pé tí irú àwọn ọ̀rọ̀ yìí bá wá al-mutlaq àti muqayyad ṣé gbogbo ògbà láàmú gbé èyí tí wọn là lọ bẹ èyí tí wọn là wípé tí wọn sọ mẹ tí wọn sì lànà lálòfin lẹ́yìn yìí ṣe gbogbo ògbà torí pé ìdájọ́ lọ́dọ́gba sábàbí wọn ọ̀dọ́gba ìdájọ́ wọn ni pé bọ́kùn lọ́rùn ẹrú ṣùgbọ́n sábàbí tó bí bọ́kùn lọ́rùn ẹrú níbi pípààyàn òun náà ni pípààyàn sábàbí tó bí níbi ṣíṣẹ́yìn ìyàwó wé tìyẹ́ èèyàn òun náà ni fífi wé tó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ wé ti ìyá rẹ̀ sábàbí ń bí òun náà nìgbóra nígbà tí sábàbí ò ti jọra wọn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀yí kan náà wọ́n ní la yuhmalu al-mutlaq ala al-muqayyad ní pé a ní gbé ìtiwọn ọ̀la lọ bí ìtiwọn la ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ lò wọ́n lè yapa ni wọ́n sọ pé ó gbọ́dọ̀ jẹ́ múmìnì níbi ìdí tí wọ́n sọ pé ó gbọ́dọ̀ jẹ́ múmìnì ni pé àwọn ẹrú tá a ti mú tá a ti mú ìwọ̀n tí wọ́n bẹ lọ́dọ̀ wa àwọn kan nu wọn wọ́n rí dáadáa tá à ń ṣe sí wọn wọ́n gba Islam ṣé wọ́n lè dọ́gba pẹ̀lú ẹrú tá à ń ṣe dáadáa sí tí ọgbà Islam wọn lè dọ́gba nígbà tá a wá lórí tá a fẹ́ fi ṣe àwọn ẹrú sí ẹni tí ọ̀wá ṣe mùsùlùmí látúnbọ́kùn lọ́rùn rẹ̀ kó tún máa lọ ṣe kèsèrí kó máa lọ ṣe kèsèrí rẹ̀ ń lu rẹ̀ lọ́rùn rárá o kó máa bẹ́ ń bí ìdí tí àwọn olùmọ̀tọ́ pọ̀ táwọn fi sọ pé gbọ́dọ̀ jẹ́ múmi nínú káwọn náà fi sán lẹ́sàn Islam tó gbà àmọ́ Abu Hanifa oní rárá kò nídìí kó jẹ́ múmi ni àbí kó má jẹ́ múmi ni tọ́rọ́ lọ́wọ́ sọ pé kó jẹ́ múmi ni ń bò lẹ́yìn tí rí múmi ni tẹ̀ ti mú bọ́ bíi so ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni kọ́ jẹ́ múmìnì tó bá jẹ́ múmìnì afanaj'alul muslimina kal mujrimin mùsùlùmí ọ̀dọ́gba pẹ̀lú ọ̀daràn mùsùlùmí máa ń mórí iṣu lọlọ́kùnrin káfìrí fi dúpẹ́ bẹ́ẹ̀ bá túlẹ̀ onótùn lọ digun mi wà pẹ́yìn náà gbà njẹ́ wọn kọ́ olówó rẹ̀ àkọ́kọ́ ilé wọn wọn kọ́ lọ pé làwọn fẹ́ ká kọ́ àwọn ilé yìí lẹ́rù torí

eléyìí iná wa padà sídìí pàǹgbà àwẹ̀ ìyẹn ni pé ńgbà tá a bá tó rí kan ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta ló tó kán àwẹ̀ síbẹ̀ làwa ń ṣe ẹni tó fọlọ́n búra ní ìsìn ó ti wá ní àwọn bàbá kan bó ń sọ̀rọ̀ òun ò lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu òun ò lè wọn lẹ́nu tó òun ti wá gbà báyìí ẹ jọ̀ọ́ bò lèèyàn ṣe máa gbà àwẹ̀ mẹ́ta kí sáwẹ̀ lọ́kàn ó fún wọn lóúnjẹ àbí kó daṣọ sí wọn lọ́rùn àbí kó bọ́kùn lọ́rùn ẹ̀rú. gẹ́gẹ́ bí gọ́vùnà Bauchi state Isa Yaguda wọ́n ṣe ìpàdé àwọn governors forum fáwọn fẹ́ yan ẹni tí ọjà abẹnugan fáwọn gbogbo ní tí ò sínú constitution dáńkà fi ń da àwọn èèyàn lọ́pọ̀lọ́rú èyàn dàbí iná tí ò sí ó dàbí omi tẹ́ ẹ̀ rí pèsè fún wa ó dàbí àìrẹ́dọ̀fí lórí òróǹro tẹ́ ẹ̀ rí nǹkan kan ṣe sí lórílẹ̀‐èdè wọ́n á sì pín orí àwọn ọmọ orílẹ̀‐èdè sí méjì ẹnìkan jang governor Plateau State òun lídìí àwọn kan àwọn mẹ́ǹdínlógún ẹnìkan méjì òun lídìí àwọn kan àwọn jẹ́ mọ́kàndínlógún ẹ dákun káti ẹ̀ pé kò tẹ̀ ń di nǹkan nítumọ̀ sẹ́yìn náà ti rí i pé kò nítumọ̀ báyìí kò nítumọ̀ tó bá pé bòyẹn bá máa nítumọ̀ ẹnìkan gba mọ́kàndínlógún ẹnìkan gba ta ló ń mọ́kàndínlógún ló ń i pé gómìnà mẹ́rìndínlógójì wọ́n yẹn nìkan ara wọn. àwọn kan ọ̀gbára àwọn gbọ́ wọ́n ní election yẹn o ọwà nọ́ọ̀l tí èèyàn one hundred and seventy million bá wá dìbò nǹkan tó lè jẹ́ òótọ́ a nàìjíríà ikọ́ ìgbà tí èèyàn mẹ́rìndínlógójì dìbò tì tí wọn ò rẹ́nìkan fàyọ́pọ̀ ló ń wíìnì ẹni tó gba mẹ́rìndínlógún ní òun ló ń wọlé kí wọ́n á ní tó gba mọ́kàndínlógún ọ̀sán. kọ́dọ̀ wọn wọlé lásán òun gangan ni tọ́ gómìnà Bauchi State òun á jáde táwọn wéèròyìn ń sẹ́wà láìtàláì pé òun ò tún ní báwọn wọn kópa mọ́ nínú pàdé àwọn gómìnà àríwá táwọn máa ṣe torí kíni torí pé àwọn èèyàn yẹn wọ́n jàǹbá àmàna. gbogbo gómìnà àrèwá jàǹbá àmàna sẹ̀sìmọ̀ gbọ́wọ́ ìròyìn àwọn ó tùsù désàlẹ̀ kòkò ni wọ́n níbo wọ́n ti ṣe jàǹbá àmàna ó ní gbogbo àwọn mọ́kàndínlógún táwọn máa lọ pàdé yìí àwọn ti sẹ́nu kò wípé jank eh, ti ilẹ̀ Plateau State làwọn yàn àwọn gbà tó kan ká dìbò wọ́n tún tán ọ̀rọ̀ dàrú àtẹ̀lẹ́yìn náà lẹ́sọ̀ pé tẹ́ ẹ bá rọ̀rọ̀ lọ síwájú. Si ẹ tún máa rò kó lè bá a kúnná wọ́n á dìbò fún wa méjì ó ní wọ́n dalẹ̀ ohun tún ní lọ pàdé wọn mọ́ nítorí sáwà láìtàláì ó bí ọlọ́run ní àgbọ̀dọ̀ ṣe múnásìkì náà lọ́lọ́run ti sọ kalẹ̀ ó di ó ní àwọn ọmọ sòṣèlú nítorí ayé lásán <laughs> ẹnìkan á ní tó bá tiẹ̀ jẹ́ lómìn ẹni bá ń sọ bẹ́ẹ̀ kò bá nítumọ̀ àmọ́ Isa Yaguda kò yẹ kọjá kò ní sọ báwọn torí Isa Yaguda yìí wọ́n fẹ́ dúró gbàpò tí ìbò lábẹ́ àsíá àwọn ọlọ́mbùrẹ́là wọ́n láwọn ọ̀gbà wọn ọ̀gbà wọlé ọwọ́ á lọ gbàpò tí ìbò lábẹ́ àsíá AMPP ibẹ̀ lọ́gbà tó ti wọlé wíwọlé tó wọlé báyìí ó tún padà rọrí sínú ẹgbẹ́ alábùradà ni ṣé eléyìí àmánà wọn ń pè àbí mùnásìkì wọ́n tó mùnásìkì gbogbo ara stéètì rẹ̀ àwọn èèyàn kan á dírìvù ẹ̀yìn nineteen péré ta ni mùnásìkì àgbà títí ẹ kí ìwọ ni tó ń lò wọ́n á sì pàdé àwọn gómìnà àríwá yẹn kọ̀ wá lọ ariwo wa pọnu rédíò pé ah, ó ti jàǹbá ìpínlẹ̀ Bauchi kò ní jáwọn láǹfààní tí wọ́n máa rí irú pàdé bẹ́ẹ̀ ẹ̀ àwọn wọ́n kà wọ́n kún ẹni tí ọ̀bá yẹn sí wọ́n á ti parí ìpàdé òun lọ́ba tún pa àwọn wéèrò yìí ó lóun tún ti padà wọ́n tún padà wọ́n àmọ́ bá sì pàdé yẹn ní ìsìn ah, gbogbo aláìtẹ̀lẹ́ súrátù munafikun ó ní ẹ ń tọ́ ṣẹlẹ̀ ní pé èèyàn gbọ́dọ̀ wà láyé kọ́mọ́ ló ń bá wí Hmm, àwọn àgbàlagbà tó yẹ pé wọn ò lè bóun sọ̀rọ̀ kó wọn kọ̀ àwọn ló bóun sọ̀rọ̀ ló ń fi gbà irú rẹ̀ náà nìwọ náà tó ń fapá jánu olóyàwó bọ́ ta wọ́n láyò dé ní oṣù àwọn bàbá bàbá àdúgbò bá wá pé ya alágbádá kí ló dé oníṣẹ́wà láìpẹ́ ní wọlé o bàbá ni wọ́n pè wá bá jáde wá nígbọ̀n ẹnu ń húṣẹ́ wọ́n ní ẹ. tọwọ àmì ah bàbá ọ̀rọ̀ tí ń bẹ lẹ yọ kọjá ah, ah ọ̀rọ̀ yìí tóbi kakọ bẹbọ jókòó kí ló ṣe tójú òrìrì yóò bá òpin rẹ kọjá pọ ọkọkùn ma lórí á sọ yọ ọtà ẹn kí yóò bá wọn làwọn yọ àwọn o kò tó ètò àwọn bàbá yìí ń sọ wọn tó lọ́wọ́ ni kò ní wọlé rárá o ẹ wọ́dà wọlé kí máa wọ papọ̀ ẹ lọ́ba wọlé <laughs> ṣé irú wọn bọ̀ sọ̀rọ̀ tì bàbá rẹ gan bàbá bá sọ̀rọ̀ yọ gbọ́ ah wọ́n gbọ́ bàbá sẹ́mi kó ṣiṣẹ́ wà láì péyàwó ò ní wọlé ọ̀daràn àbí ọ̀daràn ọ̀daràn wọ́n á sọ fún un pé ah ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ wà láì pé ah gbọ́dọ̀ wà kọ́ mọ́ lẹ́ni tó lè bá wí hmm? wọ́n bá ń wí náà nìyí kàfàrà gorí ẹ̀ torí ẹ̀ ìgbà tó lọ́wọ́ bá wá sọ pé inú kò fún aláìní lóúnjẹ àbí kò dáṣọ sí wọn lọ́rùn àbí kò bọ́kùn lọ́rùn ẹrú lẹ́yìn náà tó bá lè ṣe kó wá gbààwẹ̀ sẹ́rí nǹkan mẹ́ta yìí wọ́n ń pè ní wájibun mubahamun fi aqsami mahsura orúkọ tó ń jẹ́ nínú ṣẹ̀ríà ọ̀ranyàn tó ṣe pé agbépamọ́ sínú àwọn àpín tó ló ń kà èyí tó jọ́ràn yẹn nú ẹ̀wọ́ ló mú èyí tí wọ́n bá ti mú lọ́jọ́ràn yẹn fún ọ ṣùgbọ́n kìí ṣe pé mú nínú gbogbo nǹkan tí ò lópin wàá mú nínú nǹkan kan nínú mélòó ni nínú mẹ́ta iná ṣe ń pè ní ọ̀ràn àyàn tọpamọ́ sínú tó ló ń kà fún èèyàn mẹ́wàá ló ń jẹjẹ dáṣọ sí wọn lọ́rùn àbíkọ́ ọbọ̀kùn lọ́rùn ẹrú sọmọ pé wọ́n lọ sẹ̀sẹ̀ ọ̀kan nú ẹ̀ èrè wa lọ́ràn yàn lórí ẹ̀ wọ́n ló mú jáde èyí tó bá ti mú lápè ní kíni lápè lọ́ràn yàn lórí rẹ̀ ẹni tí ọ̀bá wa lè sì kánú mẹ́tẹ̀ẹ̀ta ló tó wá kan kagbáwẹ̀ àwa lè sì kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta àṣẹ gbáwẹ̀ bó la sì gbáwẹ̀ yìí lọ́dọ̀ ìmáàmù Malik àti Shafi'i wọ́n ní gbà bọ́ bá ti rọ̀ ọlọ́run ọba gbà kan lónìí bá tún ṣe sáà lẹ́yìn bí gbà mélòó o tún lè gbà kejì bó bá tún pẹ́ o tún lè gbà kẹta bó bá sì gbà lápapọ̀ bó bá gbà tẹ̀léra wọn ọ̀dà. Abu Hanifa àti imaamu Ahmad àwọn ní dandan ọgbọ́dọ̀ gba mẹ́tẹ̀ẹ̀ta ní tẹ̀léńtẹ̀lé kí ló dé wọ́n nítorí pé ó wà nínú qira'a Ubay ibn Ka'b àti qira'a Abdullahi bin Mas'ud radiyallahu anhuma wípé wọ́n káyà yìí pé famallam yajid fasiyamu thalathati ayyamin mutatabi'at alaikum mutatabi'at ọwọ́ àánú kìrọ́ àti wọn. pé ẹni tí ò bá lè ṣe kankan nu wọn o kọ́ya àgbàwọ̀ ẹjọ́ mẹ́ta ní tẹ̀léǹtẹ̀lé. àwọn sọ yìí wọ́n gbà wá lórí pé kùránì táwọn gbọ́ lẹ́nu ànábì ni kò sí nínú kuraani yòókù òpin rẹ̀ báàbá gbà wọlé pé kuraani ni yóò sì máa jẹ́ khabarul wahid yóò jẹ́ hadith téèyàn kan àbí méjì gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kò sí òfin kan tá a lè rí mú nínú irú rẹ̀ ọlọ́run ti sọ pé fọ̀sùyàmù sẹ̀lẹ́sẹ̀tì ayyam kọ́ya àgbàwọ̀ ẹjọ́ mẹ́ta kò sì sọ pé ntẹ̀léntẹ̀lé kò sọ pé lọ́tọ̀ọ̀tọ̀ ó túmọ̀ sí pé àyè àti sẹ̀sáwà ń bẹ kò sí tàbí ṣùgbọ́n pọ́rọ̀ àwọn tó sọ pé ọgbà ń tẹ̀lé ń tẹ̀lé lọ́la gbà jù torí gbogbo ẹni tó wà ní àlà tó jẹ́ aláàyè kò mọ tó lè ṣẹlẹ̀ sóun lọ́la àdánwò èèyàn tayọ àdánwò téèyàn bá ti kú ikú gan fúnra rẹ̀ àdánwò ńlá ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ gbìyànjú láti tètè ṣe ń tọ́jọ́ ràn yàn lé ọ lórí má fi falẹ̀ nítorí pé tó o bá fi falẹ̀ ọmọ tó lè ṣẹlẹ̀ sí ọlọ́la èèyàn wá fẹ́ gbà ọjọ́ mẹ́ta yìí kò bá tiẹ̀ jẹ́ ńtẹ̀lé ńtẹ̀lé kò bá tiẹ̀ jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ àárẹ̀ ọ̀wá jẹ́ ọgbádùn ó sì ti dáràn báwo ni ó ti ṣe ṣe gbèsè rẹ̀ wà lọ́rùn rẹ̀ tọ́ba bá bẹ́ẹ̀ kú táwọn fámìlì rẹ̀ bá lè bá a ṣe ọ̀dà tọ́ba adórí fámìlì àwọn abẹ́rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣé ẹ lè fún aláìní mẹ́wàá lóúnjẹ jẹ tàbí kẹ́ ẹ dáṣọ sí wọn lọ́rùn tàbí kẹ́ ẹ bọ́kùn lọ́rùn ẹrú tẹ́ ẹ lè ṣe a pé ẹ bá gbà àwẹ̀jọ́ mẹ́ta sẹ́yìn kọ́rọ̀ ti di àtúnsọnù torí pé òní òní rárá tó sì lọ sórí àwẹ̀ àwọn mọ̀lẹ́bí táwọn ṣẹ́kù lẹ́yìn rẹ̀ alẹ́rẹ́ni tó nínú wa tí ó bá bọ́ èèyàn mẹ́wàá àbí kó bá dáṣọ sí èèyàn mẹ́wàá lọ́rùn àbí kó bá bọ́ okùn lọ́rùn ẹrú tí wọn bá wá lè ṣe ọ̀kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta ló tó wá kan àwẹ̀ tó bá ṣe rábà gbàwẹ̀ yìí ǹjẹ́ èèyàn kan lè dàgbà àbí èèyàn mẹ́ta lè pin mọ́wọ́ kò sí tó burú kéèyàn kan dàgbà àbí kéèyàn mẹ́ta ó pin mọ́wọ́ wọ́gbà kan ìwọ́gbà kan ìwọ́gbà kan tó bá tán ṣé tẹ̀léǹtẹ̀lé ti èèyàn mẹ́ta ó ní pé wọ́n bẹ̀rẹ̀ lónìí kémi ọgbà tèmi lọ́la ilé lágbájá náà ọgbà tiẹ̀ lọ́tún la rárá o bẹ́ẹ̀ bá gbà lónìí lápapọ̀ tẹ̀léńtẹ̀lé ti wà ń bẹ̀. eléyìí jẹ́ tẹni tó kú lórí ipò búra kò tí ì rí músẹ à ọlọ́lọ́mọ iye ọ̀ràn tẹ́lómi ń gbé lọ sínú sàárè ọlọ́lọ́mọ iye búra téèyàn ti bú tí ò sí kàsáàrà wọ́n sì ti gbé sáré ọ̀ràn ńlá ọ̀ràn ńlá tí èjì yẹn ọ̀rọ̀ nà lọ. a sì mà pípé àyè wà níjọ́ gbẹ̀ndàlùkìyàmà láti jẹ sàárì gbààwẹ̀ nígbà tí ò sówó mọ́ tá a lè ṣubú aláìní tàti ẹ̀la aláìní sáìní là ń sọ àbí ká má wọná níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama àwa lọ gbààwẹ̀ àwọn ìbáwò iná náà ṣe sọ pé idha kunta fi dunya anil khayri ajizan fama anta fi yawmil qiyamati tas'alu tó o bá ká gara láti ṣe rere láyé kí ló rò pé òrìṣẹ́ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama kò sí nǹkan kan tẹ́nìkan lè rí sẹ́ńjọ́ gbẹ̀mí àkìyà al-yawmu amal wa ghadan jaza ayé ń bì láti ráyè ká ṣiṣẹ́ ẹ̀san níjọ́ gbẹ̀mí àkìyà yóò dáa púpọ̀ kálá kọ́ọ̀lẹ̀ káka kọ́ọ̀lẹ̀ ọ̀ràn tá a máa ń fẹnu dá ọ̀ràn tá a fọwọ́ dá owó tó yá tó ti fẹnu dá kọ̀ọ̀kọ́ọ̀lẹ̀ so that àwọn tí ó ṣẹ́kù lẹ́yìn wa èyí tí lè rí bá wa mú kú o. kẹrù ofile lè dínkù jọ gbẹndẹ alqiyam eléyìí pàtàkì púpọ̀ ọlọ́ni wahfadhu aymanakum ẹ ṣọ́ àwọn àbúra yín o ẹ má máa búra nígbà tí òbúkátà kẹ búra bẹ́ẹ̀ bá sì búra orúkọ ọlọ́ni kẹ fi búra àbí ròyìn rẹ̀ tẹ́ bá wọn búra lórí àti ṣe dáadáa ẹ ìbúra yín ẹ tẹ́ ẹ bá wá búra pẹ́ ṣe ìtọ́yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá kùnà láti ṣe ẹ ṣe kàfàrà ẹ bá búra lórí ní ṣe ẹ wá lọ ṣe ṣiṣẹ́ ṣe kàfàrà gbogbo eléyìí ń bẹ pé ẹ sọ àwọn àbúra yín ìdínú tó fi jẹ́ pé tí ò bá sí bùkátà èèyàn máa wallahi tallahi tí ò bá sí bùkátà lẹ́yìn eléyìí tá a bá wá búra ọ̀nbẹ nínú àwọn nǹkan tó ṣe pa lè ṣe tí ìbúra wa tá a fi ní dẹ́ṣẹ̀ lórí ẹ̀ òun náà ní ká máa ṣe insha allah tí wọn bá búra pé òun ṣe nǹkan kan àbọ̀ òun ní ṣe nǹkan kan kẹ́ ẹ sọ pé màá ṣe nǹkan báyìí insha allah insha allah màá ṣe nǹkan báyìí insha allah ìní ṣe nǹkan báyìí tí ẹ̀ bá ti fi insha allah ìyẹn ni pé tọ́lọ́n bá fẹ́ tẹ́ ẹ bá ti fi sí tẹ́ ẹ wàá lè ṣe tẹ́ ẹ lẹ́sẹ̀ abẹ́ ṣe tẹ́ ẹ lẹ́ẹ̀ni ṣe ẹ̀ dáràn kò sí tàràn kankan tẹ́ ẹ ṣe lọ́lọ́wọ́ bá wá sọ pé wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in yasha allah má sọ fún kankan pé màá ṣe lọ́la láì jẹ́ pọ̀ ń sọ pé tọ́lọ́wọ́ bá bá fẹ́ àti bọ́ lọ́wọ́ kámasì tààràn àti bọ́ lọ́wọ́ tààràn eléyìí jẹ́ ìdẹ̀kùn tọ́lọ́wọ́n bá ṣe fún wa ṣùgbọ́n o ẹnikẹ́ni tí ó wàá ṣe insha allah lé ìbúra rẹ̀ tí òfin ní dáràn àwọn májẹ̀mú yìí gbọ́dọ̀ pé sí lára insha allah ó gbọ́dọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ nǹkan kan ó gbọ́dọ̀ yà wọ́n màá fún ọ lówó oúnjẹ láàárọ̀ ọ̀la wàláhì màá fún ọ lówó oúnjẹ láàárọ̀ ọ̀la allah wọ́n ti yà. torí ńgbà tọrọ eléyìí ti wá lọ́tọ̀ tí inshàlá wá lọ́tọ̀ ọ ntọ́ gbàlérò dọ́kàndọ́kàn ni kò fún tọ́ ọ bá kùnà láti fún ó sì kàfàrà ṣé kọ́ wá fún lówó oúnjẹ ló pé ọ ní àbí kàfàrà èèlò lówó oúnjẹ yẹn kan. torí ẹ wàláhì màá fún ọ lówó oúnjẹ àárọ̀ ọ̀la insha allah nǹkan kan gbọ́dọ̀ yà wọ́n tó bá ti sọ báwọn tó bá lè sùn tó ní ẹ̀yin náà lẹ́sẹ̀ wà láò lẹ́lẹ́sùn mi ọgbà gbé ni mo tún sọ pé insha allah ọlọ́run ọba ò ní kí n lè ṣe tọ́ bákan náà àní lọ bá yọ̀yà wa bá wa ni wàláhì tẹ́ sì dípẹ́ lọ bá a. ìtàràn ti bá yín àmọ́ tẹ́ bá sọ pé wàláhì àní lọ bá insha Allah tẹ́ bá lọ bá ẹ̀ dáràn torí pé ẹ ti sọ pé insha Allah ẹ wá tún gbọ́dọ̀ wí jáde kése pé wàláhì máa san olówó oúnjẹ láàárọ̀ ọ̀la ọ̀wá ni mo ti wí insha Allah ò ń ṣe rẹ̀ ni sì kúkú sọ pé wàláhì fún olówó oúnjẹ láàárọ̀ ọ̀la náà sínú ọgbọ́dọ̀ wù jáde lórí ahọ́n rẹ̀ ẹni tó bá ṣe báyìí òun lẹni tó ṣe wípé tó bá búra ìbúra rẹ̀ tí ó bá padà lè rí músẹ kò ní ìtaràn kan tí ó ṣe torí hadith etí imaamu nasaayi àti abu dawud tí wọ́n gbé jáde láti ọ̀dọ̀ ibnu umar ọlá nàbí sallallahu alayhi sọ wípé man halafa fastathna fa in sha'a وإن شاء ترك عن غير حنث wọ́n ní gbogbo ẹni anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá búra tó sì sọ pé insha allah tó bá wù kó ṣe tó búra lé lórí tó bá sì wù kó fi sílẹ̀ kò sẹ́lọ̀ tó eléyìí túmọ̀ sí pé tá a bá ti sọ insha allah kò sí ìtanràn kan tá a ṣe èèyàn àti wàá gbà lérò pé òun ṣe insha allah ṣùgbọ́n kó tó ṣe insha allah yẹn ni kó bá gbé e wàlláhi máa fún ẹ lówó oúnjẹ láàárọ̀ ọ̀la <coughs> inṣàlá ikọ́ yẹn ni ò jẹ́ kí inṣàlá wá tààràtà ọ̀sẹ̀lọ̀ inṣàlá tiẹ̀ náà ọ pẹ̀lú ọ̀rọ̀ ẹni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ tó sin kó tó ṣe tó bá sọ lẹ́yìn rẹ̀ kò burú yíyan fún lójijì bó ṣe bó ti ṣe jẹ́ ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ṣe pé táwọn bá fẹ́ búra wọn ò ní forúkọ ọlọ́wọ́n bá búra wọn ò ní fìròyìn ọlọ́wọ́n bá búra wọ́n sọ pé tí mo bá fi lè lọ síbẹ̀ a jẹ́ wípé ẹrú òun lágbájá dòmìnira tóun bá fi lè jóúnjẹ yún a kó ń kọ́ ìyàwó òun lẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ẹni tó bá sọ bẹ́ẹ̀ ìbúra lòun náà tó bá kùnà láti ṣe ntọ́wí òun ọ̀dọ̀ràn yẹn lé lórí. tóun bá fi lè mu nínú omi yẹn a jẹ́ yí pé òun ọkọ ìyàwó òun lẹ̀ kò nídìí kọ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ tó o bá ti lè múnú rẹ̀ ìyàwó rẹ̀ kọ́lọ́s fún sílẹ̀kùn fún kọ́mà lọ. tó eléyìí ọwọ́pọ̀ ẹnu àwọn lárúbáwá tó tó bá ṣẹ̀ṣì hàn pé n sọ <laughs> kì o má lérò pé ń ṣeré o. wípé tí arun bá sì lè kan aga yẹn famurọ atuhu tọ́ọ̀lì adẹ́kùn kọyàwó ńlẹ̀ tọ́ yọ àmọ́ sọ̀rọ̀ afága yọ àmọ́ sọ̀rọ̀ afún ọ sọ ntí ò lè délé fúnra rẹ̀ so irú rẹ̀ iná ló ṣẹlẹ̀ láàrin àwọn akéwì méjì ìkejì ń jẹ́ Jarir Farazdaq ó ní òun ọkọ orin kan òun kéwì kan tí Jarir tó bá lè kéwì tó dáa jùlọ tó sì wá lórí òṣùwọ̀n rẹ̀ ajẹ́pọ̀ ń kọ́ ìyàwó òun lẹ̀ wọ́n sì wí níwájú khalifa tán òun kọrin ó ní. أنا القطران والشعراء جربا وفي القطران للجربا شفاء olóhùn òun lòògùn kúrúnà gbogbo àwọn akéwì yòókù kúrúnà ni wọn òní bàbá wọn òlọkọ ya wọn tọ òun wò pé nǹkan kan ò lè ju oògùn lọ oògùn kúrúnà kí ni ọba tún wá sóògùn kúrú náà olórin kejì tí wọ́n fẹ́ takò ó ní ana al-mawtu alladhi ata alaykum èmi ni kú tí ó pa gbogbo yín <laughs> àti oògùn àti kúrú náà ó nù ó pa gbogbo yín tó ńgbà tó sọ ẹnu ẹni tó ní bàbá rí ètò dájú tó ń lọ sọ òun di kó ń kọ ìyàwó ẹnu wọ wò òun sì ronú dára kú àti gbọ́ àkàlífà ni kò sí tàbí ṣùgbọ́n ìyàwó rẹ̀ ń lọ náà nù. báyìí ló ṣe di pọ́pọ́ ìyàwó rẹ̀ lẹ̀ ọ́n bẹ́ẹ̀ nù sí sí àwọn alárùbáwá ti wọn. torí ẹ̀ nígbà tí wọ́n á ní kí àwọn máa lọ lọ́wọ́ akéwì àrò. bẹ́ẹ̀ni ọdún tó ń dá mẹ́tẹ́lì kò sàáyé lẹ́mọ́ غدت مني مطلقة النوار وكانت جنتي آدم حين أخرجه الضرار قلن قبما قلن قبما látàrí kíkọ tó ń kọ ìyàwó wọn fẹnu wa rọfù Ọlọ́run òun àdàbí anabi adama ìyàwó òun alìjẹnà òun kó òun tó jáde kó nù ẹ ọ̀rọ̀ òun àdàbí ti baba ńlá wa anabi adama nígbà tí ṣètánì lè kó lálìjẹnà torí ẹ kẹlẹnu ọsọnu a kì í búra pẹ̀lú orúkọ Ọlọ́run ọba lórí irọ́ gbogbo ẹni tó bá sì forúkọ ọlọ́run bá búra pọ̀ òun sì nǹkan kan kọ́ ya sí o lópin ìgbà tí ń tó forúkọ ọlọ́run bá búra lé lórí ọba jẹ́ tẹ̀lé tọ́lọ́run ẹni tó bá sì búra pẹ̀lú orúkọ ọlọ́run láti ṣe ọlọ́run kò gbọ́dọ̀ sí o kó sì taràn kò sì gbọ́dọ̀ sí eléyìí jẹ́ bó jẹ́ a sì ti ma iye ọ̀nà tí ìbúra pín sí a sì ti ma èwo lòfin ọlọ́run ọba rọ̀ mọ́ báyìí lọ́lọ́run ọba máa ń ṣòfin nínú ọlọ́run ọba kó fi orí alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam kó fi ṣe gbogbo wa ọlọ́run ọba kó ràn wá lọ lórí àti gbọ́ alukur'an yìí ó sì ràn wá lọ láti máa ṣe àwọn ẹ̀kọ́ tó wà nínú rẹ̀ sí wa o ó sì wá lọ́kàn nínú ẹni tí ṣíṣe bẹ́ẹ̀ wúlò fún láyé tí ó sì ṣe láǹfààní lọ́la alqiyam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. nítorí wọn ní ìbéèrè lè ṣe. aleykum salaam ẹni tó bá dáràn tó dáràn kó búra lórí irọ́ ìtaràn rẹ̀ náà ni kó kábàámọ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá bá rí i pé títúbà rẹ̀ tó dódó ni ọlọ́run ọ̀bọ foríjì. aleykum salaam. wípé ọ̀kọ́kọ́ ẹni tó bá ní wọ́lọ́ọ̀hì òjò ọ̀rọ̀ ọ̀sẹ̀lọ̀ nítorí kọ́ lọ́wọ́ bá lọ́mọ ètí ọ̀rọ̀ ọlọ́mọ ètí ní rọ̀ òjò a máa sútì rọ̀ òjò a sì máa rọ̀ láìsù kí wọ́n máa búra kí wọ́n lá òjò yọ èèyàn sẹlọ̀ nítorí pé èèyàn ń sọ̀rọ̀ lórúkọ ọlọ́run ní téèyàn lágbára lórí ẹ̀ so kó túbà lọ sọdọ ọlọ́ àmọ́ ń bẹ́ẹ̀ àwọn ẹrú ọlọ́run àwọn tó ṣe pé bójú bá sú àbí tí ọba sú tí wọ́n fi lè búra pé wàláhì ọlọ́run ọrọ̀ jù àmọ́rú wọn ò mọ́ra wọn iru wọn ò wọn tó bá jẹ́ pé inú irú wọn lèèyàn bá wà téèyàn wá búra bẹ́ẹ̀ èèyàn ọ̀sẹ̀ lọ anabi sallallahu alaihi wa sallam ó ní bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó jẹ́ kísà ni wọ́n wọ̀ wọn ò tiẹ̀ fi nǹkan kan wù yẹn wò ẹ pé búra lórí ó nǹkan kan ó náà so ọfọlọ́n búra ikú ọlọ́run ní foríjìn lágbájá tọ́lọ́wọ́n bá sì sọ̀kalẹ̀ sànàbì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan náà peter lẹni tí ń fi mí búra lórí ẹnìkan pé ní foríjìn ẹ fi yé pé mo ti foríjìn ó ń tì mo sì bá sẹ̀ tiẹ̀ jẹ́ naam aleykum salaam. bẹ́ẹ̀ni gbogbo orúkọ Ọlọ́run kò sí ìta lè fi búra nítorí pé Ọlọ́run ọba náà ló ń jẹun bí alkabir afẹ́fi búra a sọ pé walkabir bilkabir talkabir wàá tàbá àwọn náà làwọn ará fi búra yẹbi wàlláhi tàlláhi bíláhi naam. aleykum àmọ́ àwọn èyí tó jẹ́ pé ìyapa wà ń bẹ tí à ń pé kò sínú orúkọ ọlọ́run táwọn ẹlòmíín pa wà ń bẹ gẹ́gẹ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ búra o nítorí pé sọ pé kò sínú orúkọ ọlọ́run àwọn ẹlòmíín wò pọ̀ wà ń sọ wà ń tó a lè ṣe wítìrì ní rákà mẹ́ta tẹ̀léra wọn láì jókòó sí àtáyá láàrin kásálámà ká tó tún mẹ́lẹ̀ kẹta wa bẹ́ẹ̀ a lè ṣe bẹ́ẹ̀. Thank you. ikpe ẹni tó bá kú tó bá fẹ́ gbé sínú sàárè wípé máa sọ̀rọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ o àmẹ́rí tó sọ pé máa sọ̀rọ̀ tá a kàn mà onígbé tó máa ti gbókù sínú sàárè kó tó di pẹ́yìn kúrò ń àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ti wá wọ́n ti ما دينك من هذا الرجل الذي بعث إليكم yóò sì máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà yín tó eléyìí níta àmọ̀ pé máa ń wọ́n dẹ́mi padà sí lára ṣùgbọ́n ẹ̀mí tá dá padà sí lára yẹn kì í ṣe bí ẹ̀mí tọ́wà lára rẹ̀ kó tó kú wọ́n èèyàn bá torí kò sẹ́ni tó fẹ́ wà lábẹ́ ilẹ̀ ikú náà níjà ríyàn gbé sínú sáré ẹni tó àánú túra yẹn àwọn àdúrà ni lọ́wọ́ súnmọ́ kọjá pé gbogbo ẹsẹ̀ dédé torí wọn ministry of islam affairs Saudi Arabia àti kọjá pé èèyàn púpọ̀ ti náà. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب